إن شر الأمور محدثاتها وإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أطنف الله سبحانه وتعالى اللهم باتي أشياء الإسلام ناس تدري قيامك بلورا لكن ayé anábà Muhammad sallallahu alaihi wasallam tó fi dórí àwọn sọ̀hábà rẹ̀ àwọn sọ̀hábà kọ́lọ́dọ̀ anábì sallallahu alaihi wasallam àwọn tí wọ́n jẹ́ àwọn tàbíyìn àwọn náà kọ́lọ́dọ̀ àwọn sọ̀hábà rẹ̀ wà náà àríhìm àwọn tó tẹ̀lé àwọn tàbíyìn náà kọ́lọ́dọ̀ àwọn tàbíyìn àwọn tó tẹ̀lé àwọn náà kọ́lọ́dọ̀ tí wọ́n àwọn الإسناد من الدين لولا الإسناد لقال من شاء ما شاء nǹkan tó ń pè ní ìsinádù ara ẹ̀sìn wa ni ká sọ̀rọ̀ ká fi tì sọ́dọ̀ àwọn ni ṣáájú ara ẹ̀sìn wa ni tí o bá ń ṣe pé ẹ̀sìn Islam bá jẹ́ ẹ̀sìn ká fọ̀rọ̀ tì sọ́dọ̀ àwọn ni ṣáájú àbáwọn tó lọ́rọ̀ ni bàkọ́ ọ̀là máa ṣáà máa ṣáà afáàní ẹni tó wù oníkálukú wa máa sọ nǹkan tó rí ni oníkálukú bá máa fọpọlọ rẹ̀ mú ẹ̀sìn kalẹ̀ oníkálukú bá máa rò bó bá ṣe rọ̀ òun lọ́rùn ṣùgbọ́n ọlọ́run bá subhanahu wa ó ṣe ẹ̀sìn Islam ó ṣe ní ẹ̀sìn tó jẹ́ wípé ẹ̀sìn tẹ́yẹ máa ń gbà àtọ̀dọ̀ àwọn rẹ̀ ṣáájú ni kódà nínú oríire tó ń bẹ nínú ẹ̀sìn Islam ó náà ní pé ọlọ́run bá subhanahu wa ta'ala ó gbọ́lá fáwọn ẹni ṣáájú púpọ̀ ní àìmọye àyè nínú Al-Qur'an al اللهم بارك في سورة التوبة أعوذ بالله من الشيطان الرجيم اللهم بارك والسابقون الأولون من المهاجرين والأنصار والذين تبعوهم بإحسان رضي الله عنهم رضوا رب عنه لآخر آية الله سبحانه وتعالى ó kí àwọn asàbẹ̀kùn àwọn ẹni ìṣáájú nínú àwọn tó ti lọ àwọn tó gbáwájú nínú àwọn ẹni àkọ́kọ́ aláwọ̀ bá tún pa obìnrin àbìdí ní ọ̀rọ̀ ní minal muhajirina wal ansar nínú àwọn tó jẹ́ wípé ẹni ìṣáájú ni wọ́n nípa ṣíṣe jíra láti Mẹ́kà lọ sí Mádínà wal ansar àtàwọn tó jẹ́ wípé ẹni ìṣáájú ni wọ́n nípa fífàyè gba àwọn tó gbé ẹ̀sìn wá bá wọn táwọn ń bẹ ní Mádínà aláwọ̀ tó wà ní walladhina taba'uhu فاتي عمر واجبوا يعني هو السابقون الأولون من المهاجرين والأنصار والذين تبعوهم بإحسان عمر عم بيني ريبة يقول níbo ló ti gbọ́ nǹkan tó ń kàí àyà tó kàí ẹni a sọ wípé alámẹ́ni bí i Ubayy ibn Ka'b ó ní ẹni tó kọ́ mi àfá mi tó gbá àyà yẹn fún mi ó náà ni Ubayy ibn Ka'b wọ́n rọ̀ àlọ́bá Ubayy ibn Ka'b ìrọ̀ Ubayy ibn Ka'b nígbà wọ́n lọ káyà báyìí báyìí fún lágbájá ó ní bẹ́ẹ̀

oníwàlẹ̀rí na tàbà oòrùn lè ìfà àwọn tẹ́pà àwọn náà bá fi dáadáa ìdí tó ṣe ó mọ̀rún lè mọ̀ ní ẹgbẹ́ ah, so àwọn kanáà tún bẹ tẹ́pà àwọn náà tún nídá wọ́n tún kẹ́ṣẹ wọ́n kò wọ́n ṣoríire látara ìmọ̀ tẹ̀lé àwọn tó ti lọ nínú àwọn ìṣáájú àmì ọlọ́wọ́n bá kó bá ní kí àwọn ìṣáájú kó sì àwọn náà nínú àwọn olùtẹ̀lé àwọn ìṣáájú kálíbà wà nínú ojúdi ìkẹrẹ ní ayé nígbà tí ní àrùkẹ́yàmà eléyìí ló fà tó fi jẹ́ pé ẹ̀sìn Islam a máa ṣe pẹ̀lú kámẹ́ẹ̀ka nípa àwọn tó ti lọ ẹ́ kámẹ́ẹ̀ka nípa àwọn tó ti lọ afáwọ̀ abdullahi bin mas'ud radiyallahu ta'ala anhu ọ̀dọ́ ó ní man kana mustannan gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ máa tọ ìlànà ká falyastanna biman qad mat kó rí hayya la yu'manu aw la tu'manu alayhi al-fitna torípa ẹni tó ń bẹ ẹni tó ń bẹ láyé tó fẹ́ fi ṣàwòkọ́ṣe àti ilé tọ́ka balẹ̀ lórí àdánwò kásíkẹjì tó lè tọ́wọ́ ṣe àtọ́lẹ̀ tọ́wọ́ ìṣẹ̀lẹ̀ ní sàlọ́lá àṣàrà ló fi dárí pé nínú ìlànà àwọn sálàfò sọ́ọ́rẹ́ nínú ìlànà àwọn ẹni rẹ onáà ní ká máa sọ ni wá tó jẹ́ pé ilé ẹ̀kọ́ ẹ̀sìn náà wà á máa ṣàlàyé díẹ̀díẹ̀ nípa àwọn tó yẹ ká fi ṣàwòkọ́ṣe nígbèsí ayé wa ẹ̀rí pé alimọ́mù ṣáfi yẹ kó uhibbu salihina wa lastu minhum la'alli an anala bihim sa'a àfá ní ó nífẹ̀ẹ́ àwọn ẹni rẹ̀ ìnífẹ̀ẹ́ àwọn ẹni rẹ̀ yìí lóhun bá tẹ̀ sí dàbí wọn òun mọ̀ kọ́ṣẹ̀ afẹ́kàmọ́ ká kọ́ṣẹ̀ nípa ọ̀nà tí wọ́n gbà pé àwọn sídọ̀nà tọ́lọ́wọ́n bá pàápàá jù lọ àwọn sàhábà ilé ìta fẹ́ ṣàlàyé ọ̀rọ̀ wọn kí ọlọ́run bá nínú ìjọkọ̀sọ rẹ̀ kó mọ́ ṣàlàyé fún wa ní àgbọ́yé tó kún kó fún wa ní àṣọyé àti àgbọ́yé ó dẹ̀ jẹ́ kí gbígbọ́ àti sọ ó jẹ́ kó lapa ní òṣèlú ayé wa bí rahmatu wa wa rahmu rahimin bí dín láì ta'ala sàhábà ilé tí a mọ̀ mú ọ̀rọ̀ rẹ̀ lénìí òun náà ni àfáwa sàhábì yun jalil mus'ab ibn umair ibn hashim ibn abdulmanaf ibn abduldar ibn qusayy ibn Qilab radiyallahu ta'ala anhu wa arda sọ̀hábà yìí ìkan nínú àwọn àgbà nínú àpapọ̀sọ pé àgbà kìí ṣe àgbà lọ́jọ́ orí ṣùgbọ́n ìkan nínú àwọn ẹni ìṣáájú nínú àwọn sọ̀hábà òun náà ni sọ̀hábà tàbí pé ní ibn Umair ló jẹ́ gbogbo wa ká farabalẹ̀ sí ní ta fẹ́ sọ yìí kó lápá níbi ìsàyẹ̀wà ẹ̀rù wípé anábọ̀ muhammad sallallahu alaihi wa sallam ó jẹ́ kọ́ gbọ́ yé pé àwọn sahaba àti sọ́rí náà àwọn tafsir tàbí ṣe síwájú náà nínú hadith àbí musa amẹ́rẹ́ ìmìnà àfàbí nàbí ẹ̀mẹ́ musa ṣe kàkọ́ rẹ̀ wípé ó sọ náà báyìí àwọn sahaba wọ́n jẹ́ wọn ò tàṣe ìràwọ̀ bí ìràwọ̀ ṣe jẹ́ sí sọ́mà bẹ́ẹ̀ náà ni àwọn sahaba ṣe jẹ́ nínú ẹ̀sìn wàyí àwọn sahaba ọ̀ṣọ́ ni wọ́n jẹ́ àwọn sahaba ìṣọ́ ni wọ́n jẹ́ àwọn sàhábà ridwanullahi alayhim àwòkọ́ṣe ni wọ́n jẹ́ fún gbogbo ẹni tó bá fẹ́ rìn ìlànà tó ta ń ta wáyé ya rìn ìlànà súnà àbúrò Muhammad sallallahu alaihi wasallam ẹni tó bá fẹ́ tọ́ tí yóò dẹ̀ rí tọ́ ó ṣọlọ́ ní fa alaykum bi sunnati wa sunnati al-khulafa ar-rashidin al-mahdiyyin addu alayha bin nawajid ó ṣọlọ́ bá ní dọwọ́ yé nínú àwọn sàhábà rẹ̀ wà lọ́la rẹ̀ ló fà tó jẹ́ pé sàhábà tàbẹ́ sọ̀rọ̀ rẹ̀ Mus'ab ibn Umair radiyallahu ta'ala anhu wọ̀rọ̀dọ́ ìkan nínú àwọn sàhábà tó jẹ́ pé ẹnì kẹ́kẹ́ wọn lérò rọ̀ kúrò nínú kọ́mọ̀ tàbí sàyẹ̀ khususan ad-da'iya ila sabilillah gbogbo ẹni tó bá ń sọ pé òun pera òun pè yàn sódọ́nà ọlọ́run lójú ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn olùkọ́ tẹ̀sìn tó jẹ́ pé wọ́n kọ ìtàn nípa àwọn sàhábà òun náà ni wọ́n kọ ọ̀rọ̀ nípa sàhábì Jalil Mus'ab ibn Umair radiyallahu ta'ala anhu wọ̀dọ́ àwọn àfáà ní muhajiru ni mo jẹ́ pé nínú àwọn báàgìrì kòtò wọ́n a máa fẹ́ ròyìn ẹ̀ pẹ̀lú pé ìjà àǹsọ́rí rẹ̀ ṣùgbọ́n muhajiru ni ní tó fà mí nítorí ìlápá tí ọlọ́run ọba tó ní kí àfa musabi ibn umair tó ní kó lápá ní ara àwọn àǹsọ́rí tó bá tẹ́lẹ̀ bá ti sàlàyé ṣùgbọ́n asìlú ọ̀rọ̀ ni wípé àfa àyè sahabiyyun jalil musabi ibn umair ó jẹ́ muhajir ẹni tó ń pè ní muhajir ó lẹ́nu tó jẹ́ wípé ara mẹ́kà ni ó sì kúrò ní mẹ́kà ó pọ̀ sí yíra pẹ̀lú anábíwá muhammad sallallahu alaihi wasallam ó gbé ẹsẹ̀ rẹ̀ sá láti mẹ́kà lọ sí madina kódà àwọn àfáàní mọ́sáàbù tá ń sọ̀rọ̀ rẹ̀ yìí kìí ṣe muhajir al-madina fahasib kìí ṣe kó sí yọ̀lọ̀ madina nìkan bẹ́ẹ̀l muhajiru ìjìrọ̀tẹ́yìn kódà ìjìra méjì láàmà kọ́lẹ̀ fún ẹ̀rí pé ní pílẹ̀ islam àwọn sọ̀hábà àkọ́kọ́ àwọn tó jẹ́ àwọn àkọ́kọ́ nínú àwọn sọ̀hábà wọ́n sì jẹ́ ọlọ́ síbi táǹpé ní alhabasha habasha nínú àwọn èèyàn tó lọ láti Mẹ́kà lọ sí Habasha kò sí nǹkan tó tí wọ́n wá ju wípé wọ́n gbé ẹ̀sìn wọn sálọ ẹ wọlé pẹ̀lú wípé arákùnrin sahabiyu jalil Musa ibn Umair radiyallahu ta'ala anhu warda kayfa aslama bóò ni àfáwáyé sahabiyu jalil báwo ló ṣe gba Islam gbogbo eléyìí nìkan tó kàn wá jùjù àrùsẹ̀mọ́dàmára wa ẹ̀ bá pé báwọn ni wọ́n ṣe bí hmm, ìyẹn kọ́ ló kàn wá bó báwo ni ìgbésí ayé rẹ̀ láti ìgbà tó ti wọnú Islam títí tọ́lọ́wọ́n bá fi tó fi mú padà sí ọ̀dọ́ rẹ̀ àwọn onímọ̀ kọ́ lọ́nkọ́ bá akẹ́wọ̀n radiyallahu rahimahullahu ta'ala oníṣẹ́rí Mus'ab ibn Umair wọ́n ní nínú àwọn ẹni àkọ́kọ́ tó gba Islam ni báwo ló ṣe gba Islam ẹ̀rí bá sọ fún wa ibi ara Mẹ́kà mà tó jẹ́ ara Mẹ́kà fáwọn àdàwíyà ọ̀rọ̀ pé àníbi sallallahu alaihi wasallam òjíṣẹ́ kan ti dìde tó ń pe àwọn èèyàn ní kọ̀rọ̀ ní kọ̀lọ̀fún ní ní inú ilé tí ànábì sallallahu alaihi wa sallam tí ànábì ti ń pe àwọn èèyàn ó ti ń bá àwọn èèyàn sọ̀rọ̀ sísọ̀rọ̀ bòúkẹ́lẹ́ ṣọlọ́n bá máa ń bẹ́ ń bẹ́ tí mo bá àwọn èèyàn sọ̀rọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ tó gbé nígbà náà dáwà ò tí ì di nǹkan tó ṣe é pariwo síta Musab ibn Umair ọ̀rọ̀ yìí tasí létí pé anábì tí wọ́n wá bọ̀ wọn nílé òun òun náà salami wọn lọ bẹ̀ wípé òun lọ rẹ̀ wádìí kí gẹ̀ẹ́gẹ́ ń ṣe mẹ́ ó fẹ́ mọ òdodo ẹ̀kọ́ náà ẹ̀kọ́ tàbí ẹ̀kọ́ níbi ìmọ̀sán tàbí sọ̀rọ̀ ìlànà ọmọ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ó jókòó tẹ́tẹ́rẹ́ ó ń wá ìmọ̀nà sọ níparí sọ́tùlà ankabut ọlọ́ọ̀bá subhanahu sọ fún wa pé gbogbo ẹni tó bá ṣapá láti mọ̀nà wọn mọ̀nà nínú لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ pé ó ń wá ìmọ̀nà ó fẹ́ mọ̀nà ọlọ́mọ subhanahu wa ta'ala ọlọ́mọ bá ní á jẹ́ kírò àwọn ẹni bẹ́ẹ̀ á jẹ́ kí wọ́n mọ̀nà wípé ọlọ́mọ ìṣesí ọlọ́mọ bá ní pé inna ọ̀dọ́ tó lójú kòkòrò láti mọ̀nà tí ò jókòó ju wípé inna wajadna aba'ana ala ummatin wọn bàbá wa ti ń ṣe iná làwọn náà máa ṣe lọ àtẹ́kọ̀ gbogbo wọn náà nínú ẹ̀kọ́ àwọn tó lè kọ́ ní òtẹ́ Mus'ab ibn Umair onígbé Mus'ab ó fi gbọ́dọ̀ àbá rẹ̀ bí àníbi ń kójọ ní Darul Arqam nígbà níbi máa ń kójọ níbẹ̀ pẹ̀lú àwọn èèyàn rẹ̀ pẹ̀lú àwọn tó jẹ́ àwọn mùsùlùmí àwọn tó ti gba Islam lọ́wọ́ rẹ̀ Mus'ab ibn Umair radiyallahu ta'ala anhu warda òun náà sì tọpinpin lọ ó wà nábì lọ́bì sallallahu alayhi wa alihi wa sallam nígbà tó dé darul arqam ó gbọ́ iṣẹ́ ànábì ń sọ sallallahu alayhi wa alihi wa sallam ó gbọ́ iṣẹ́ ànábì ń kà nínú àwọn ọ̀rọ̀ ọlọ́run ọba ó gbọ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala ó sì jẹ́ kí islam kó wọnú ọkàn musa ibn umair ó jẹ́ kó wọnú ọkàn lọ fa aslama sirran arákùnrin bá gba islam onítọ̀ òun náà bákan náà àti ànábà Muhammad sallallahu alaihi wa alihi wa sallam òjíṣẹ́ ọlọ́run rẹ̀ àmọ́ ìsìláàmù yìí èyí tó gbà ẹ̀ ǹjẹ́ ṣe gbé hàn ta kàlà kò ṣe gbé hàn nítorí pé àwọn tó bí àwọn tó nífẹ̀ẹ́ ní nǹkan nínú mọ̀kàn pàápàá jùlọ ìyá rẹ̀ inú ẹni tọ́lọ́run bá kẹ́ púpọ̀ iná ni arábìnrin iná ni ìyá rẹ̀ iná ni ọjẹ́ arábìnrin wọn pè ní Khannas bint obìnrin yẹn ló jẹ́ ìyá tó bí Mus'ab ابن ابن عمير رضي الله تعالى عنه قال وارضاه خناس ابن مالك ọ̀rọ̀ ìpè arábìnrin obìnrin tó lọ́wọ́ bá kẹ́ púpọ̀ olówó kìí ṣe polówó nìkan ó níra kìí ṣe polówó nìkan ó lọ́ra ìwá ṣe bẹ́ẹ̀ nìkan ó wá nífẹ̀ẹ́ musab bẹ́ẹ̀ ṣe nífẹ̀ẹ́ ojú ó musab ibn Umair tó jẹ́ ọmọ rẹ̀ ó nífẹ̀ẹ́ rẹ̀ pọ̀ débi wípé aṣọ ọgbà nínú ọwọ́ fún débi pé láàrin àwọn Quraysh ní Mẹ́kà wọ́n mọ musab ibn Umair ó gbé musab ibn Umair radiyallahu ta'ala anhu ọ̀rọ̀dá wọ́n mọ̀ sí ẹni tó jẹ́ wípé mọ̀ wọ̀tà náà ni kọ́dà àwọn a máa pè ní ẹni tó jẹ́ wípé ẹni tó jẹ́ pé òun ni òórùn lọ́fíńdà olóòórùn ti máa ń lò tí ò pé méjì ní gbogbo mẹ́ka tó bá ti bí àárín kan ọ̀nà tó mú sábẹ̀dùn ọmọ rẹ̀ ti dé tó gbé lọ́fíńdà tí ó lò kò sẹ́ni kejì tó tún lè lóru rẹ̀ níbi tí yóò gbalẹ̀ dé níbi tí yóò wọ́n dé níbi tó jẹ́ wípé gbogbo nǹkan rẹ̀ tónítóní báyìí torí báyìí ó sábẹ̀dùn ọmọ rẹ̀ ó Islam lọ́dọ̀ anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam ṣùgbọ́n islam yìí kò sí ìlọ fi hàn wípé mọ́ ó ti gba islam nítorí wípé wọ́n mọ ìdójú òun ó nyo àmọ́ mọ́ ń yọ ìmọ̀ ń yọ lọ́ba nígbà muhammad sallallahu alayhi wa yóò lọ yọba ní darul arqam ìmọ̀ lọ bẹ́ẹ̀ yóò lọ gbọ́rọ̀ rẹ̀ nàbí títí títí àwọn usman usman ibn talha arákùnrin yẹn òun ló rí usab ibn òun ló kẹ́fì rẹ̀ ike musa bin Umair rẹ̀ ó ń wọnú ilé dá ń wọ Darul Arqam yìí wọ́n dẹ̀ ti mọ̀ yí pé Darul Arqam yẹn tó bá ti ń wọ bẹ̀ ó ti jẹ́ ní tó lọ ń gbọ́dọ̀ lẹ́nu ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ẹ rí i pé àtúndérí ẹ̀kọ́ bẹ́ẹ̀ náà wípé ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ wá pẹ̀lú nǹkan bá ń ṣe àwọn èèyàn ti mọ̀ Darul Arqam wípé tọ́ inú ilé ìlú ilé ẹ̀sìn inú ilé ilé tí ànábì sallallahu alayhi wa sallam tó fi ń bá àwọn èèyàn sọ̀rọ̀ arákùnrin Usman ẹ̀dá àwọn olùkọ́sọ̀kájú wọn ló lọ rẹ̀ kẹ́fọ́ lọ gbé ọ̀rọ̀ yìí ó lọ gbé fún ìyá Mus'ab ibn Umair tá a mọ̀ sí Khannas bint Malik wọ́n lọ rẹ̀ gbé fún wípé òun kẹfẹ́ Mus'ab ibn Umair òun kẹfẹ́ wípé ọ̀wọ̀ dárò láǹkan gẹ́gẹ́ bí àwọn olófòfò wá sùkúwá náà sí mọ́ ń ṣe tọ́mọ́rí ọmọ mi tó jẹ́ pé ń lọ sọ́dọ̀ àwọn afá súnà àbí obìnrin mi tó jẹ́ pé ń lọ sọ́dọ̀ àwọn ilé àsúnà wọ́n mọ̀ lọ pa àwọn obìnrin tí pé ọmọ yìí náà ti lọ dára wọn o náà ti lọ o ọlọ́run yóò lọ jẹ tó jẹ́ pé ṣòkòtò rẹ̀ ò ní lọ sílẹ̀ máa o ọlọ́run yóò jẹ pé ó ń da ìjáàbò borí ni o tí wọ́n máa kìlọ̀ fún wa níbi aburú lè tí wọ́n lò pé yóò ṣẹlẹ̀ sí ẹ̀ta ẹ̀sìn subhanallah ẹ̀sìn tó jẹ́ pé òun ní nǹkan tí mo ń la ìgbésí ayé yàn níbi ìparun bí a lè parun tayé àbí parun tàkíyàmà àwọn yóò sì máa lẹ ẹ̀sìn yẹn ní in tó lè kó parun báyà ayé tàkíyàmà ìdákejì dẹ́sìn jẹ́ àwọn yóò sì máa gbé yàn so eléyìí kẹsì nǹkan tuntun kátà ayé àwọn ayé àbá Muhammad sallallahu alayhi wa sallam oyèlè ti bẹ̀rẹ̀ sí ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ nígbà tí yàrá gbọ́ ó ti mọ tó mìn ní kí musa bìbìnà ọmọ ẹ̀ ó ń lọ sínú dárùn arkọ̀ láti lọ gbọ́dọ̀ níbiwọ̀n muhammad sallallahu alaihi wa sallam kò sí fipá mọ́mọ́ ó gba musa àbù mú pé ìrẹ musa àbù kí ló ń lọ sí dárùn arkọ̀ <laughs> musa àbù ni ọ̀rọ̀ sí fipá mọ́mọ́ nígbà tó ti di pé ìyá ti mọ̀ onídókù náà ni pé kó wọn ṣàfihàn islam ìyá yìí ó lè máa ẹgbẹ́ pọ̀pọ̀ àwọn obìnrin náà ṣe máa ń ṣe ẹ̀rí pé àwọn nǹkan yìí nítorí pé bó ṣe àwọn sàhábà ó sì láyé tiwa náà ìyá ilé mọ́ débi wípé ó so mọ́lẹ̀ ọkọ̀ gbogbo tí máa ń jẹ gbogbo tí máa ń wọ̀ ọkọ̀ hàn náà náà ìyá díẹ̀ ló ti rí wọ́n dé mọ́lẹ̀ òun jẹ́ kó dáhùn fàdá àti lọ́sọ́dọ̀ anábì sallallahu alaihi wa alihi wa sallam láti lọ́ọ́ gbọ́ dáwà ìfúnkì òdodo nínú ẹ̀kọ́ ta fẹ́ kárí mbì kò ní wípé ó ṣe ó jẹ́ pé

nǹkan tó jẹ́ wípé àwọn èèyàn máa ń kórìíra rẹ̀ bada islam ghariba wa sayaudu qariban kama bada fatuba lil ghuraba ó sọ ọlọ́mọ sallallahu alaihi wasallam ó ní islam tá à ń ṣe yìí islam ẹ̀sìn tó bẹ̀rẹ̀ ní àjòjì ni yóò sì padà yóò di àjòjì gẹ́lẹ́ bó ti bẹ̀rẹ̀ padà ìdán òbí Musab ibn Umair khususan Qannas bint Malik tó jẹ́ ìyá rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ Musab kò sí nǹkan tó ṣe ju islam lọ́wọ́ ànábì lọ sallallahu alaihi wa àwọn àfáà rahimahumullahu ta'ala wọ́n ní báyìí ni musa àbò wà lábẹ́ ìmọ́lẹ̀ lábẹ́ àkàtàyà rẹ̀ yóò mọ̀ wá ṣe ilé mọ̀ wípé aláṣùlù ní pé òbí máa ń nífẹ̀ẹ́ ọmọ òbí sì máa ń òbí kìí sì fẹ́ kí ìyá jẹ ọmọ rẹ̀ ṣùgbọ́n tọ́nà bá ti di bí ẹ̀sìn òbí rẹ̀ lè jẹ́ ọ̀tá rẹ̀ o lóbi jẹ́ ipa ọlọ́run bá subhanahu wa ta'ala ó ti sọ gbogbo rẹ̀ fún wa nínú alukur'an ọlọ́run bá sọ ní sọ́tà lè wọn bá sọ̀rọ̀ gbàwà qada rabbuka alla ta'budu illa iyyah wa bil walidayni ihsana imma yablughanna indaka al-kibar أحدهما أو كلاهما ولا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح ظل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا الله سبحانه وتعالى nígbà tó sọ tó dá wa lẹ́kọ̀ọ́ nípa àwọn òbí wa nípa àwọn òbí wa òkèkẹ́ ni wọ́n ẹni tàbá ti sẹ ojúṣe tọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala ṣùgbọ́n lẹ́yìn tó ojúṣe tọ́lọ́wọ́ bá ilé ọkọ̀ta àwọn òbí wa ṣùgbọ́n wa máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tó darí pé àwọn òbí rẹ̀ àwọn gẹ́gẹ́ ọlọ́niwà yìí jẹ́ àhàdàkì tó yẹ pé àwọn òbí rẹ̀ gẹ́gẹ́ ni wọ́n wá ń bọ́ fa wàhálà igbé kò ṣe kí ni kò ṣẹbọ pẹ̀lú Allah subhanahu wa ta'ala ọlọ́ni fala tuti'huma wa sahibuhuma fi dunya ma'rufa ẹ̀kọ́ ńlá lélẹ̀ ìfún wa ọlọ́ni tọ́ ó lè ṣẹlẹ̀ ìwọ ọmọ òfẹ́ sí tàbí gbogbo owó táwọn fi dá olókòwò ó jẹ́ kó parun ọlọ́run bá subhanahu wa ta'ala ó kọ́ wa lẹ́kọ̀ọ́ púpọ̀ ọlọ́run ní falátó tẹ̀ ọ̀hún nígbà náà àwọn òbí rẹ̀ méjèèjì ó gbúdọ̀ tẹ̀lé wọn lásìkò yẹn ọ̀pọ̀lọpọ̀ wa ilá máa ń mú àwọn ẹ̀rí kan wá táwọn rò pé ẹ̀rí ti sọ fún wa nípa àwọn mùlùkìyà àti àwọn mọ̀láíkà tó jẹ́ pé wọ́n gbé ìrántí ọlọ́run bá wá bá àwọn ànábì ọlọ́run bá nínú tí ń bẹ nínú ìrántí ọlọ́run ó náà ní gbogbo tó ní ṣe pẹ̀lú àwùjáre tó ń kálukú ọmọ mú wa bákan náà níparí níparí sura náà a tún sọ fún wa pé Allah subhanahu wa ta'ala ó ní lọ́jọ́ al-qiyama la yantiqun àwọn kẹfìrí ò ní lè sọ̀rọ̀ ò ní lè sọ̀rọ̀ wọ́lá ìwòdàláhùn fọ́yà àtàdìrún bákan náà wọ́n ní yọ̀ǹda fún wọn tí wọ́n máa mú àwọn àwùjáre wa àwọn tọ́tà fẹ́ mọ́tà ń sọ yìí àwọn sọ́ọ̀tà tó bí ìkànnì mẹ́kọ̀ọ́ sábàkọ̀ bí tẹ̀síẹ̀

ìwọ lẹ́gùn lè yíkà àwọn bí ẹ̀yìn dandala ìwọ ní oró lè yín ọ̀dọ̀ ẹlẹ́kùn tí wọ́n ti wá sọ́rin fara tọ̀tẹ̀ homa ọlọ́run ní ọ̀bọ̀rọ̀ tẹ̀lé wọn nígbà náà wọ́n sọ àfi bùrúmá fi dùn ìyá màrúfà ṣùgbọ́n nígbà náà kó mọ̀ wá gbogbo dáadáa táyé tó bá yẹ kó ṣe sí wọn ọmọ ṣe sí wọn ṣùgbọ́n pọ̀ bá wọn sí ẹbọ àwọn òbí wọ faramẹ́ni ẹ̀rí tó bá jẹ́dọ̀ Allah subhanahu wa ta'ala òní kò ní tà níwájú ọlọ́run ọba musa bin Umair mama arakọ náà bin tumalik ó takò ó pé òní máa lọ sí dárò lárúkọ láti lọ gbọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam wọn wá so mọ́lẹ̀ wọ́n dé musa bin Umair mọ́lẹ̀ gbogbo tí a máa ń fún gbogbo bí yàrá ṣe láàánú ẹ̀ tó àánú yẹ jáde pé ọ̀rọ̀ nípa ẹ̀sìn tó bá yóò takò ọ́ ló kórìíra rẹ̀ قال أراغب أنت عن آلهتي يا إبراهيم لئن لم تنتهي لأرجمنك واهجرني مليا ah, Ànábì wa Ibrahim alayhi salatu wassalam irú àpèjúwe yẹn ń bẹ lọ́dọ̀ tiẹ̀ nígbà tó di pé òun náà sọ pé òun ò sin nítawọn bàbá ńlá àwọn Ànábì wa Ibrahim nítawọn bàbá ńlá rẹ̀ tí wọ́n ń sìn ní tí wọ́n sọ pé àrọ́ gìbìrán àlàálẹ̀ àti ìyá Ibrahim ìwọ Ibrahim ọ̀fẹ́ sọ pé n táwa ń ṣe kí sójú ọ̀nà wa. لئن لم تنتهي لأرجمنك لئن لم تنتهي لأرجمنك tọ́ bàbá sọ́mọ subhanallah tọ́ bá lè sọ tí wọ́n níbi dáwà òdúró tó ń ṣe tó ń pè wá sí àásó jẹ̀ǹtà sọ̀rọ̀ ló kò pa eléyìí ṣe nǹkan tuntun wọ́n sọ bẹ́ẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àmẹ́bí ọlọ́run

báwo ló ṣe ṣe nígbà tó bá fẹ́ tó bá gbé súnà kalẹ̀ wà dé gbogbo wà lẹ́bí ló takọ̀ tó gbé wọ̀ nìkan àbí ìwọ nìkan ìní ládùúgbò nìkan ló ń ṣe súnà àbí ìwọ nìkan nínú ìlú nìkan ló ń ṣe súnà ìwọ náà ṣe káwọ́ gbéra bá jẹ́ ọ́ ẹni pé nínú so àwọn onírè tí wọ́n tí wọ́n kẹwàá tán kọ́ṣọ́ pẹ̀lú Musa bin Umair wọ́n fún lọ́lọ́ ọ̀tá lóbó nípa ẹgbẹ́ àníbi sallallahu alaihi wasallam àwọn sàhábà kan wọ́n fẹ́ kó ní mẹ́kànlá sí Habasha Musa bin Umair ọjà níbi tí wọ́n dè má ó tẹ̀lé àwọn mùsùlùmí ó tẹ̀lé wọn lọ sí Habasha àtúrẹ́kọ̀ọ́ nínú ọ̀rọ̀ Musa bin Umair yìí pé ajá yìí pé pé wọ́n dì

bàtí àwọn padà sí mẹ́kà padà musa bíbí náà ọmọ ẹ̀ màmá rẹ̀ òfin ọ̀rùn lẹ̀ bàbá yìí sì sọ ìgbẹ́ rẹ̀ musa kí n máa kọ́ padà kó ní ẹ̀sìn tó tán di ọmọ rẹ̀ ṣùgbọ́n ní táìmù yẹn musa bíbí náà ọmọ rẹ̀ dọ̀la àmọ̀rọ̀dá torí pé náà ti kó ń lé ó ti lọ habasha ó ti dúpọ̀ báwọn mùsùlùmí ẹni ẹ̀ tó ti islam dáadáa ó sọ fún ọmọ rẹ̀ ń jọ́nà wípé náà ẹni sòrò ẹni sòrò ó kú mo tún ti kú ọ̀nà ń tẹ́lẹ̀ dèmọ́lẹ̀ lẹ́nu àdèmọ́lẹ̀ báwọn tẹ bá gbèrò àwọn tó ẹfẹ́ fi dẹ̀mí mẹ́lẹ̀ ó ṣe ṣe kí n pa wọn ó ṣe ṣe kí gbógun tì wọ́n ọjọ́ ń fà báyìí títí títí títí tí díẹ̀díẹ̀ islam ń gbalẹ̀ nínú ọ̀rọ̀ mọ́ká díẹ̀díẹ̀ ó ti pé àwọn èèyàn ń gbọ́rọ̀ islam lẹ́yìn òdi wọ́n wá ń bá àdẹ́dùwà muhammad sallallahu alaihi wa sallam pàápàá jùlọ àwọn ará yafri àmọ̀ sí madina wọ́n wá bá àdẹ́dùwà sallam wọ́n wá ń gba islam nínú àwọn tó wá gba islam asáàrù ibn zurara wọ́n wá gba islam wọ́n wá àdẹ́dùwà sallam nínú àwọn tó wá gba islam zakwan ibn qais àwọn àgbà ìsìlámù wà níbi sallallahu alaihi wasallam bàtàwọn àgbà islam ta àpàdà sínú ìlú wọn madina wo ya tí ó sọ àwọn èèyàn díẹ̀ díẹ̀ ṣùgbọ́n àbùkátà sẹni tó jẹ́ wípé yóò jẹ́ kẹ́ na àwọn iran ànábì wa muhammad sallallahu alaihi wasallam tí ó tún nímọ̀ nípa ẹ̀sìn ju àwọn lọ tí ó sì jẹ́ tó jẹ́ pé ànábì ni ó yàn tí ó máa sallallahu alaihi wasallam madina sallallahu alaihi wasallam tó jẹ́ pé yọmọ ẹ̀kọ́ wọn ní alukur'an yọmọ ẹ̀kọ́ alukur'an fún wa ni ó sì máa ṣe dáwà lọ ní Madina ṣáájú kó tó di pé wà níbi sọlọ sọlára ó wà di afẹ́sọ Madina ti di Darul Hijra ibi tí wà níbi ọwà tí ó gbé pé bẹ̀rẹ̀ yóò ti yọ ó ń sọ ọlọ́run bá sọlọ lọ àrẹwà sọlára ó ń sọ ọlọ́run bá ó wò ọ̀tún ó wò òsì ó kúta alẹ́ gbèsè yìí fún aníbàyẹn Mus'ab ibn Umayr radiyallahu ta'ala anhu dáa ẹfún ń pè ní amíru alákọ̀ọ́kọ́ àbí khalifa àkọ́kọ́ fún anábì sallallahu alaihi wasallam nílùú olùmọ̀lẹ́ra àfáàwà àlùbàrà ibn azib radiyallahu anhu ọ̀dọ̀ ó fẹ́ sọ fún wa nípa ìrìn àjò mus'ab ibn umair sí madina àti ipò eléyìí tó jẹ́ pé ó wà nínú ẹ̀sìn wa qala àlùbàrà ibn azib ó ní awwal man qadima ilayna min al-muhajirin mus'ab ibn umair radiyallahu ta'ala anhu bàrà ibn azib kàmúgbàgbé ipe àwọn sọrí lòun radiyallahu anhu ọ̀dọ̀ ó ní ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ wá sọ́dọ̀ àwọn nínú àwọn àjòrín láti kọ́kọ́ kúrò láti mẹ́kà lọ sí madina nínú tẹ̀sí islam yìí ẹni tó kọ́kọ́ ṣe bẹ́ẹ̀ òun náà ni Mus'ab ibn Umair radiyallahu ta'ala anhu ọ̀dọ́ ìsúnmọ́ ìlú fáyidá lẹ́yìn náà àwọn ibn Umm Maktum àwọn ọkọ̀ wọ̀rin lẹ́yìn náà lọ́wọ́ àwọn wá díẹ̀ díẹ̀ lẹ́yìn sallam sallallahu alaihi wa sallam ibn Umair nígbà tó dé Madina ó dé sí ilé ibn Zurara As'ad ibn Zurara lọ́wọ́ ànábì sọlá ní mẹ́ka àwọn ti wá sí mẹ́ka àwọn ti wá gba islam àwọn ti dé madina ọ̀dọ̀ rẹ̀ ní musa ibn omer ọ̀dọ̀ rẹ̀ ló dé sí ìgbà tí musa ibn omer tó dé sí ọ̀dọ̀ asad ibn zorara radiyallahu anhu al-jami kọ́lọ̀ kó bá ní sẹ àlékún kẹrẹ ìwé àwọn sàhábà nígbà muhammad sallallahu alaihi wasallam a rí àpéjúwe àti ẹ̀kọ́ tó pọ̀ ọ̀rọ̀ musa ibn omer níbi ìgbésí ayé rẹ̀ eré tó lò ní madina àkọ́kọ́ àpéjúwe ó tí musa ibn omer tó dé madina a sọ fún wa pé ọmọ níbi nínú àyẹ̀lẹ́mẹ́ka olówó onu ní nǹkan ó aṣọ ọ̀wọ̀ ó gbogbo déyẹ̀ máa fi ṣe gbajúmọ̀ nígbà tó dé Madina àwọn òbí rẹ̀ tó ń fún ní gbogbo nǹkan yìí ti dáwọ́ níbi ìrànlọ́wọ́ rẹ̀ náà ni ó lè ṣẹlẹ̀ fún ọ tó fẹ́ ṣe dáwà ó fẹ́ ṣe súnà àwọn èèyàn mí ó ràn ọ́ lọ́wọ́ ó tó di gbé súnà dání àmọ́ tó bá ti gbé súnà dání wọ́n yọ wọn àmì pé báyìí ni o àti bẹ́ẹ̀ ti bẹ́ẹ̀ ṣe nìyẹn o ó lè ṣẹlẹ̀

kọ́ mẹ́ka ha fún àwọn ya ó ń ṣe nílé ilé Asad ibn Zurara yóò kọ́ jọ yóò ka Qur'an fún wọn yóò kọ́ jọ yóò sọ̀rọ̀ ọlọ́ọ̀bá fún wọn subhanallah ọlọ́ọ̀bá wa fi àbáríkà tó pọ̀ tí a fẹ́ nírú ẹgbẹ́ ma ẹ̀ fi síbi dáwà afọ́wà Musab ibn Islam Sa'ad ibn Ati usaid ibn hubayr radiyallahu anhum ajma'in saad ibn mu'ad kámọ́gbàgbé ó ní sàhábà tó jẹ́ pé ìgbà tó kú ìfìtàzà arṣu rahman ṣe ọlọ́run ọba ó gbà ó mì látara pé saad ibn mu'ad látara pé ó jáde láyé eléyìí ẹni tó àfáwà musab ibn umair òun náà ni usaid ibn al-hudayr táà sọ pé òun náà gba islam lọ́wọ́ musab ibn umair radiyallahu ta'ala anhu majma'in usaid ibn al-hudayr ìkan àwọn sahaba tó jẹ́ pé islam náà lè tàbí ọ̀rọ̀ wọn òun náà ni arákùnrin nípa ìlapa tó lọ́wọ́ bá ní kí musab ibn umair kó lapa lára ìgbésí ayé wọn inú ìlapa tó lọ́wọ́ bá ṣe lára musab ibn umair fún usaid ibn al òun náà ni bẹ́ẹ̀ ṣe mẹ́ta gbogbo mùsùlùmí nà mẹ́rin nínú ẹni tó jẹ́ pé ka kùránì fún yín kùránì tó kà fún yín náà kàn lọ. so sọ́dí ibùdó ọ̀dọ́ yìí òun náà bí kùránì tó mùsùlùmí kà fún bó ṣe wọ náà kàn lọ bẹ́ẹ̀ ló náà ní ẹ̀bùn pé ka kùránì àwọn mọ̀lẹ́kà mọ́ wá ń gbọ́ kùránì fi wá nínú bá dọ̀rọ̀ ó ti ka kan ka ìbẹ̀yẹ aliflamin nǹkan rẹ̀ tó ikú bọ̀dẹ̀ lọ́rọ́ kó bẹ̀rẹ̀ owó lọ́mọ àwọn tó sùn ó tún dákẹ́ tó wá ti dákẹ́ nǹkan ẹ̀rọ òsì mi wọ́n ti bẹ̀rẹ̀ síka nínú yẹn ah, títí tó fọ́ lọ́ba ní sọ̀lọ́lọ́ ọ̀rọ̀ sálà wọ́n sọ lọ́wọ́ bá ní àmàlẹ́ ká ń bẹ wọ́n wá wọ́n gbọ́ nǹkan tó ń kàlẹ̀ almuhim ẹ jẹ́ ká wo báwo ni musab ibn umair radiyallahu ta'ala anhu warda báwo ló ṣe

ẹ̀rì pé nígbà nǹkan tá a ti sọ síwájú náà nìyẹn gbogbo ẹni tó jẹ́ pé òun lẹ́sọ̀ ọlọ́run ọmọ náà olóralẹ̀ táwọn yẹn ti kọ́ mọ́sálásí tó ti ṣe dáwà gbogbo bá tí wọ́n bá ṣe dáwà ní mọ́sálásí yẹn ó mọ̀ ní ládá olóralẹ̀ táwọn yẹn ti kọ́ lékí ó subhanallah tàbí táwọn yẹn takùn hàn níbẹ̀ tó ń sọ̀rọ̀ ọlọ́run ọba ń bẹ̀ tí wọ́n ṣe wá sí ń bẹ̀ àkọmọ̀kú oríire o ẹ̀sọ́ rẹ tí ò fi dàrú káàmù ló mọ̀ gbà gbogbo ẹni tó ṣe bẹ́ẹ̀ ọlọ́mọdé fi ṣe àìtọ́mọdé onípinnu ṣe wọn gbogbo ẹni tó láàrin ẹpọ́n fẹ́ ṣe ọlọ́mọṣẹ́lá so nínú àwọn iṣẹ́ téèyàn máa ń ṣe ó ní kéèyàn gbé iṣẹ́ kéèyàn rẹ̀ tó gbéṣẹ́ dáwà kéèyàn ràn wọ́n lọ́wọ́ afọ́dé bí òṣòro ọ̀rọ̀ òun fi lélẹ̀ ó fà yélẹ̀ ó mọ̀ kánà mùsùlùmí ibn Umair ìgbé ìwọ máa ṣe dáwà lọ àwọn bẹ̀rẹ̀ yìí rẹ̀ mùsùlùmí ibn Umair radiyallahu anhu warda ọwọ́ bẹ̀rẹ̀ báyẹn afáàní mùsùlùmí bẹ̀rẹ̀ ṣe ṣe àti hussein ibn ọ̀kọ̀dọ̀ dàrí sọ yìí àwọn méjèèjì aṣáájú ni wọ́n èèyàn pàtàkì ni wọ́n nínú àwọn àṣàn wọ́n ṣẹ̀ǹtẹ́ mọ́ sọ pé tàbí jẹ́ sáàdù hmm, ọkùnrin lọ́mọ sọ́ra wọ́n ṣe náà gbọ́dọ̀ jẹ́ hussein láàrin àwọn ará madina ara ọkùnrin lọ́mọ sọ́ra ó ní inú àwọn méjèèjì nínú àwọn banu abdul ashal banu abdul ashal àwọn banu abdul ashal nínú àwọn kòǹsà nínú àwọn èèyàn tó ń gbé madina nínú wọn ọ̀nà Sa'd ibn Mu'adh òun ni ibn Hudayr wọ́n jẹ́ nínú àwọn Aws ṣàgbàsókè àwọn ará Madina wọ́n pèsè Aws àti Khazraj tó nínú àwọn tí àwọn Aws fi máa ń ṣèyànrà lẹ́gbẹ̀sánà afárí pé àwọn house ọmọ sọ pé nínú wa àwọn ní pàtàkì ló bẹnu wọn nínú wa ẹgbẹ́ ìgbà tó kú èyí òtù yìí òbí dálítà nínú wa ẹni

ṣàlàyé àdìbẹ́lò ní pé inú àwọn ẹni pàtàkì nínú àwọn ará Madina mímbà ní Abdul àwọn aṣáájú wọn ni ó ibn Mu'adh wa Usayd ibn Hudayr àwọn méjèèjì orí ẹ̀bọ ni wọ́n wà bàtọ́ wọn gbọ́ làbárè eléyìí tí ń ṣẹlẹ̀ wípé As'ad ibn ó Mus'ab ibn Umair pé Mus'ab ibn Umair ó sì ń lo ilé Asad ibn láti mọ́ ṣe dáwà fún àwọn èèyàn ọwá sí pàdé sáàdì àti òsèdè wá sí pàdé pé ọdụ pé sáàdù sọ fún òsèdè pé àtòhun àtàlejò rẹ̀ tí wọ́n tọgbà àwọn àlejò tọ́jọ́ ń lo ilé wọn láti máa pe àwọn dùwáfà ẹ̀fúgẹ́ bá ṣe máa ń sọ nìyẹn láti máa pe àwọn ọ̀lẹ nínú àwọn ará àmàdínà tó fi ń pè wọ́n kúrò lójú ọ̀nà tiwa tó fi ń pè wọ́n kúrò lójú ọ̀nà bàbá ńlá wa tó fi ń pè wọ́n lọ sí lójú ọ̀nà ẹ̀sìn míì lọ bá wọn pé kí wọ́n lọ sọ́ra tẹ́ bá nílẹ̀ ara wọn lò ìdí sáàdù àti sáàdù sọ̀rọ̀ sáàdù wá ní kí ìwùsáìdù ó lọ tó bẹ̀wò òfin lọ ó nítorí pé outside of the zoro àti sáádù ibnu mu'az wọ́n tan so ibnu kọ́lá rẹ̀ àbúrò ẹ̀ẹ́ kọ́lá sísà màmá sáádù ibnu mu'az ó ní ìyá asáádù ibnu zùrọ̀rọ̀ so ìbátan bẹ̀rẹ̀ àwọn ọ̀lẹ́bí ni wọ́n so kò fẹ́ ó mọ́ lọ jẹ́pọ̀ lọ́wọ́ lọ sọ̀rọ̀ ọ̀dẹ̀ òsáìdì wọ́n lọ bí asad ṣe rí ṣẹ̀gbára mọ̀dílẹ̀ ní asad bùsùn ọ̀rọ̀

nígbà tó dé fàwọn kọfà àlẹ́ yìí mọ́ bó ṣe dọ́dọ̀ wọn wọ́n bẹ̀rẹ̀ sí bú wọn ni ẹ̀yin lẹ́nu ẹ̀yin lẹ́nu ẹ̀yin fẹ́ dàbọ̀ dínà rú gbogbo yẹn lẹ́fẹ́ kọ́yìn ọ̀sà bẹ̀rẹ̀ sí nígbà tó parí ọ̀rọ̀ tiẹ̀ ni ah, ah, àwọn àtẹ̀jì ẹ bá tiẹ̀ jókòó náà fọ́tẹ̀sìmà kí ẹ tiẹ̀ gbọ́n táwọn náà sọ ẹ̀kọ́ ó ní fàyín tó bá sọ̀rọ̀ tí ìta abá sọ bá yọ yín ẹgbà lọ́wọ́ wa wáyé kàrí ìtàwò ìwọ́dẹ̀ pé tàbá sọ ọjọ́ ìbá tẹ̀yìn lọ́rùn ẹ jùúlẹ̀ àádọ́ sí dákẹ́ ó sọ ọ̀rọ̀ ẹ̀bẹ̀ fún kò gbégbóná fún nígbà adàbò ẹ̀kọ́ tó ní dáwà nínú ọlọ́sọ ọmọ ìyá rẹ̀ àárò kálọ̀ ọba ọkùnrin ẹbá sọ̀rọ̀ tó lẹ̀ gbọ́dọ̀ ìlà sabili rabbik bil hikmati wal maw'izati hasana ó fẹ́ pẹ́ àwọn sódò lọ́tọ̀ lọ́wọ́ ọba àwọn èèyàn ó fẹ́ pọ̀ wọ́n síbi súnà ìwọ náà tó fẹ́ pọ̀ síbi súnà lọ́kọ́ mú lé ó jìdé mọ́sáṣí oní alhamdulillah ọ̀sọ́lọ̀ sọ́lá àti ẹ̀dúgbọ́ fọ́lọ̀ ọ̀nà pé súnà ti dérẹ́ torí ọgọ́rọ̀ ọdún sẹ́yìn rẹ̀ tẹ́lẹ̀ méjì kírun sófò kí ló sì fẹ́ sọ ó fẹ́ sọ nípa jílé sàtìsì wọn ó fẹ́ sọ nípa ìjókòó láàrin rákà méjì ẹ̀dá kò rí jẹ̀mọ́ ṣé ìyẹn nísìn ló di pélé ọgọ́rùn ọdún sẹ́yìn àwọn èèyàn lérò so ẹni tó fẹ́ ṣe dáwà ó ní ó kẹ́kọ̀ọ́ nípa ìtàn ìgbésí ayé àwọn sọ̀hárà musa bíbí wọn máa ìgbà tánìyà tí a ọ̀sẹ̀ ìbùnà kọ̀dọ̀ yìí tó sọ gbogbo nǹkan bẹ́ẹ̀ sọ̀tẹ́ kọ bá díẹ̀ ẹjẹ́ káwọn náà ò tiẹ̀ sọ̀tì wa tó bá ń dá bá sọ bá dẹ̀ tẹ̀yìn lọ́rùn alhamdulillah ẹgbẹ́ wọlé tí wọ́n tẹ̀yìn lọ́rùn àárọ̀ ọ̀dàkẹ́ ẹ̀sìn ẹ̀sìn bẹ́ẹ̀ bá ti yẹ oṣù wa ìgbà tí Hasan وصعب بن عمار الصحيح رضي الله عنهم أجمعين قال أنصف أه وما ní ìsọ́ọ̀fù gbogbo àwọn nǹkan yẹn táǹkà yẹn tàtúbí kò ní so nílò rẹ̀ ní ẹgbẹ́ ìwọ kọ́ ló mọ àwọn yẹn mọ̀nà ìdáyà ń bẹ lọ́wọ́ rẹ ìdáyà tó albayan wọn irshad innaka la tahdi ila so ìdáyà tó lè fáwọn yẹn ó ṣe dá wá sí fáwọn yẹn lẹ́sítà àlẹ́yìn bí gbòmí

sáàkùn tààrí usaid ibn hudayr radiyallahu anhu nígbà tó jókòó fakalamawo musab bin islam musab bẹ̀rẹ̀ sí ṣe wá sí fún islam ọkọ̀rọ̀ ààrẹ ìlú qur'an ó bẹ̀rẹ̀ sí kal qur'an ní fún nígbà tó kà á fún débì kan ọlọ́run ọba subhanahu wa ta'ala wọ́n rí lójú àìpé ọ̀rọ̀ yẹn bí musab ṣe ń ta ọ̀rọ̀ yẹn ń wọnú ọkọ̀ usaid ibn hudayr nígbà tó dé ààrẹ kan musab wà dákẹ́ dákẹ́ gbà tó dákẹ́ usaid wà ń bilẹ̀ rẹ̀ yìí pé nígbà nǹkan ìmọ̀ ọmọ ọmọ ọmọ ọmọ ìṣèyàn ìmọ̀ bíi má a sọ ha bẹ̀rẹ̀ kàlá ní ọ̀rọ̀ wo ló dáa tó báyìí kò sọ́ọ̀tọ̀ dáa tó báyìí má a jìbọ̀lá ọ̀rọ̀ wo ló máa ń rẹwà tó tó rọ̀rọ̀ báyìí káyé fẹ́ta sinà òun ìlà àrọ́ tó máa ń tẹ́jọ kúlò fi hàn bó lẹ́ ṣe máa ń ṣe rí ná tẹ́ bá fẹ́ wọnú irú ẹ́sítẹ́ǹsì ọ̀pọ̀lọpọ̀ wọn táwọn ṣe súnà àwọn àjẹ́ káwọn yóò wọnú súnà nígbà wọn ló ti jókòó tó ṣàlàyé súnà fáwọn yẹ̀ta kí ẹ̀dẹ̀ máa wo súnà ìsepó ní kárí èèyàn fi hàn

ẹ̀rí pé ìgbà tí wọ́n fi ẹwà ìsìláàmù hàn wọ́n pẹ̀lú bí ló gbọ́ pé àwọn yẹn wọn ò lápọ̀nlé àwọn súnà yẹn ẹ̀yìn tó bá ti lọ tó bá ti ń borí báyìí wọ́n ní ẹlẹ́à ẹgbọ́n ọkọ yìí àti ọkọ yìí ẹlẹ́à ẹni ẹ̀rá kò rí kí ni ó fi ṣe wà kí ní so ṣáàtúlù jane ọlọ́run ní wàá nínú mọ̀sájú onídìí ẹlẹ́mà àti gbé sáfẹ́ mú gẹ́gẹ́ àti mú so gbogbo nǹkan tá a bá fẹ́ ṣe pátá a gbọ́dọ̀ rí pé kájé káwọn èèyàn ń rí dáadáa tó lọ ní nǹkan dára ẹ̀sìn Islam kì í ṣe ẹ̀sìn pé akọ̀rẹ́ káwọ́dọ̀ ọlọ́ọ̀lá ariwo lásán social media lásán mú so àwọn èèyàn ẹ̀sìn káwọn èèyàn mọ nígbà gbé dání tó jẹ́ òdodo yẹn káwọn èèyàn mọ̀ ìsìláàmù tá a ṣe ẹ fi lọ àwọn èèyàn ó wọ́n fi lọ àwọn èèyàn olúwọ̀n bọ́ ṣé wọn lè bọ́ ṣe tó kọ́ wọn kò gbé súnmọ́ ṣùgbọ́n tí Usaid ibn Khudair tó gbọ́ ní tí Musa ibn Umair ló kà fún ó bílẹ̀ rẹ̀ pé bóòdù ẹ ṣe mọ́ wọn ẹ rí pé tẹ ẹ bá jẹ́ káwọn èèyàn ó rí dáadáa tó mẹ́nu súnà fúnra wọn náà mọ̀ wá padà fọmọ wọn yín lọ́pẹ́ ẹ̀rọ pàmò bẹ́ẹ̀ àmọ́ ẹgbẹ́ rẹ̀ tán fi sọ́bọ̀ yìí gẹ́lẹ́ kí ó ẹfi lọ́kọ́ ẹ̀rúkù ilọ́kọ̀ rẹ̀ mú lọ wọ́n lo fóònù bàbá rẹ̀ orí pé ìyá wọ́n wọ́n ẹ̀ ó ti kú níbẹ̀ láyé ni ìgbà tí wọ́n ẹ̀ sí òun àti ọmọ mẹ́rin lọ́kọ́ ti kọ́ lẹ̀ ọkọ̀ wálé lọ́wọ́ wálé wọn wọ́n dá mọ̀mọ́ àwọn ti sá ọdún ẹ̀dàkùsẹ́ àbúrò rẹ̀ náà wọ́n jẹ́kó tọ́jú ọ̀nà so ẹjẹ́ káwọn èèyàn ma ìtàgbìdá ní pídà dàdàbìdà so Mus'ab ibn Umayr Usayd ibn Hudayr ó ní báwọn ẹ̀ṣẹ́ máa ń wọnú ẹ̀sẹ̀ yìí afẹ́rẹ́ ibn àti Mus'ab ibn Umayr àwọn àgbà mẹ́rin ká sáàmù

ẹnìkan tún bẹ o tó jẹ́ wípé ìní tábà àkùmà tó bá jẹ́ pọ́nà bá lè kẹ̀yìn tó náà bá lè tẹ̀lé yín tó gba ìsìlámù bí èmi báyìí lam yatakhallaf anhu ahad min qawmihi kò sí ẹnìkan tó sọ pé òun bá yẹn ṣe ìsìlámù tẹ̀sí ló fi jẹ́ pé a gbọ́dọ̀ ṣiṣẹ́ lórí àwọn èèyàn gbogbo tẹ́mọ̀ dààmú wà sí tẹ̀sẹ̀ pé ariwo lẹ́kẹ̀ ń pariwo ohun musa sùfíà ẹlòmíì tó gbé lọ́jọ́ kejì ohun ẹ̀ náà tọ́lọ má kẹrí pẹ̀lú ẹnìkan olówó kan tó kẹgbó súnmọ̀ yìí òun ra sáwọn sùdà gbogbo tẹ́sí máa ṣe wá sí pẹ̀lú rọrùn yóò rà fún ìgbọ́nà yóò rà látọ̀ bàbá èsì máa ń sọ gíga àwọn kan mìíràn àbẹ́ pé oníṣẹ́ mẹ́tì mẹ́ka dáhà oṣù gbòòrò ṣùgbọ́n gbogbo wọn ẹ ti yọwọ́ kù lóyún ní mọ́ta ń sọ iṣẹ́ àlọ́ àmúlá ti wá sọ àwọn fòkọ̀rọ̀ gẹ́gẹ́ la gbà àwọn olówó yẹn wọ́n ti bàjẹ́ ẹlòmí ìgá ẹnu wọn owó rẹ̀ láì lówó rẹ̀ gbé wọn náà ẹlòmí ìgá àkúmọ̀ bí tó ti kówó ṣíṣí dáwà náà nìyí so Usayd ibn Hudayr radiyallahu anhu wọ̀rọ̀dá ó pè wọ́n láàkíyèsí wípé ẹnìkan bẹ́ ó tó náà tó jẹ́ ní pàtàkì tẹwà lè ṣe ó ní ṣùgbọ́n mi ó sì mẹ́ subhanallah ó ní wọ́n sàrùsílò ilaykum al'an ó ní ó rẹ̀ sí yín màá mọ̀ gbọ́ tí fi jẹ́ kó tẹ́gbẹ́tẹ́ bá tọ́lọ̀ bá lè kẹrin tẹ́ bá lè bóò náà sọ̀rọ̀ tó bá lè bọ́ ní ọkàn rẹ̀ orí ilé jẹ́ fún ọ̀n sọ́rọ̀ fàílà sáàd ìsáàdì mọ̀kọ̀dẹ́ ó bá kúrò ó bá lọ sí ọ̀dọ̀ sáàd nígbà tó ó ṣe yọ sí sáàd àtàwọn èèyàn rẹ̀ lọ́ọ̀kẹ́ ọ̀hún jù lóòsù ó ààrẹ ó balẹ̀ àwọn ẹ̀kọ́ kan bẹ tó rí lára rẹ̀ ṣùgbọ́n àmì asàfi ṣẹ̀ríd tó bá nínú jẹ́ ni pé ẹlòmí ń pẹ̀lẹ̀ lómi súnà kò sáwọ̀ súnà ẹ̀kára rẹ̀ so gbogbo ẹ̀yọ́ mọ̀ lọ́jú káàkiri ó súnà mọ́ lọ́jú ẹlẹ́ni tó pé onísúnà mọ́ sọ́ra níbi tí ó fẹ́ wò onísúnà mọ́ rìnrìn pẹ̀lẹ́ ṣe ṣe jabujabu káàkiri ṣe ṣe onísúnà ó ní àwọn sọ́mù ó ní àwọn ìrírí síta máa ń rí pẹ̀lú onísúnà

asọ́dún ní sọ́rọ̀ lọ́sọ́rọ̀ rẹ̀ wọn lọ́n gba abúsáàbí ní báyìí lálejò àbólówó wọn lè sẹ̀rẹ̀ sẹ́yìn náà bẹ ẹgbà fà sún náà sí mọ́sáàsì àdúgbò yìí ẹfún lé ẹfún mọ́sáàsì kó wọ́n ṣe dáwà àwọn aláàbò lè padà pín ládùúgbò pé ẹni fẹ́ ládùúgbò rú pé ustaz tẹ mú àdúgbò tó ń rán kó gbogbo àwọn ọmọ tó ń fi dáàbò sí wọn lórí gbogbo ọmọ nílé tẹ̀kẹ́ àwọn mẹ́rin wọ́n wá sí lánàá mìtì pé ṣẹ̀gbọ́n ustaz ọ̀kọ́ ní ládùúgbò yìí àbá alágbájá ẹ̀yin ní lánàá ọ̀dù rẹ̀ ẹ bá alẹ́ jáde ọlọ́run fẹ́ dẹ́yìn náà wò ńgbà náà gbogbo ẹni oṣù wa dúró déédéé tẹ́wàá ọ̀nà alákùnrin ìmáàmù ẹni bínú tó ń sàgbẹ́ àdúgbò ìrìnlẹ́ ìrìnlẹ́ kọ́dà bẹ́ẹ̀ pé mi gara gan lẹ́nu gangan mo wá ń da omi àlàáfíà àdúgbò ìrú so fún di èyí àpá ṣe bẹ́ẹ̀ o tó o bá ṣe bẹ́ẹ̀ ẹ̀sán rẹ̀ mẹ́rọ̀ ọlọ́run so afọ́dún bẹ̀rẹ̀ sọ́ra ó dúró tí mọ́sàbí náà náà nọ́fọ̀ àmọ́ àbápt tó bá wù ọ̀rọ̀ náà làwọn náà ṣe ó ní ẹ̀ á mọ̀ owó ìmọ̀ òṣèlú wa ní ah mo sọ̀rọ̀ kọ́mọ̀ tí mo gbọ́ ń bẹ́ o mo gbọ́ pé àwọn bà ní harisa àwọn bà ní harisa àwọn ọ̀rẹ́ kan náà rí nínú ọ̀rọ̀ Madina kọ̀dọ̀ kábàjú ìlà asad ibn Zurara ó lóun gbọ́ pé àwọn bà ní harisa wọ́n ti wọ́n ti gbéra páwọn fẹ́ lọ bá asad ibn Zurara ní ìsìn sí

agbábìnrin ah, zòrọ́rọ̀ ọba gidi inú ti bí sádùnù ààbì onírọ́ ọ̀dọ̀ asádùnù zòrọ́rọ̀ ya ó mú nǹkan dára pé lónìí ah, àtàmànà àrífà wọ́n wà pa ọ̀rọ̀ tí kò rọrọ̀ ẹ̀sìn gbàna ó dọ̀rọ̀ agbára ó ọba lè pè wípé ọmọ tánu ọmọ ah, àfáàkànnì náà àlọ́kílà gbólé wọn bá dì ní àkẹ́kẹ́ àtọ́rìn wá ní wọ́n lè mẹ́jọ òṣèwà sí lọ́kìjì so but samania ọmọ agbólé kíní kan ní àwọn bàbá wọn gan ìran tí wọn náà gan wọn mọ́ ìjọba ọ̀rọ̀ ti gba sùúrù mọ́ torí pé ó lè di ogun míì ju ń ta lérò lọ ṣùgbọ́n àwọn nǹkan yìí lẹ́yìn àwọn sàhábà ẹ̀kọ́ mẹ́mẹ́ so ìta àwọn sàhábà kìí ṣe pé ìtàn ìjàpá àti ẹnìbo ẹlòmí òkè wọn kà náà àbí pé àwọn kan náà àwọn tó tún lọ àwọn pàtó máa kọ́lì kan àwọn akẹwé ìbò kan máa sọ náà kéde ṣe pé ìtàn àṣà lákàmọ́ kà náà àbọ̀rọ̀ máa yọ àwọn fọwọ́rì àwọn ẹ̀kọ́ tó wà mẹ́ta nígbà tí sáré nù máa tó gbọ́ ah oníwọ̀n nǹkan ó ṣẹlẹ̀ lónìí nígbà níjọ́ kọ́ rí ni pé bó ti yọ sọ́dọ̀ Asad bí sọ̀rọ̀ ó dé Asad àti Musa bí nà mẹ́rin tí ẹ jókòó mùtọ̀ ìní tí ó sí wàhálà kankan ọkọ̀ wò pé kò sí padà náà ó ní ìrẹ́ kí ló ṣẹlẹ̀ ó gbọ́ pé báyìí báyìí báyìí báyìí wọ́n ní wọ́n bìí wọ́n ní jókòó náà níta ìmọ̀ ẹ̀pọ̀ lọ́sẹ̀ náà ti wá sílẹ̀ yìí pé kò sẹ́yìn ìdùnfẹ́ kò wá rí ní tó ń ṣẹlẹ̀ mí wọ́n á kò ó sábà ìbùnà mẹ́rin wá bẹ̀rẹ̀ ṣe dáwà fún náà ẹ̀ṣẹ̀ ṣe dáwà fún náà irú tó sọ fún Usaid ibn Khubayr kí ẹ̀jẹ̀ ká náà gbọ́ jáde sọ̀rọ̀ fún ọ tó bá tọ́ lọ́rùn ó gbà tó bá tọ́ lọ́rùn ó filẹ̀ la yukallifu Allahu nafsan illa wus'aha la ikraha fi ddin so di yẹn nísìn so gbogbo nǹkan yẹn ló

ariwo ito ariwo lásán tí ọlọ́pàá sọ sọ́tù náà igbe ọ̀pọ̀lọpọ̀ nǹkan ọ̀pọ̀lọpọ̀ tó ẹlòmí ń bẹ gbogbo ọdún kò fi ṣe táwà pátá ẹmọ kí ní sámàlà táwà tó ṣe kí ní èso táwà tó ṣe kò ariwo nìkan ariwo lókè ariwo nle musa ọmọ ẹ̀ sáà bí ọlọ́wọ́ tààlà ọmọ ó gbọ́ dáwà rí ó náà bá gba islam nígbà tó ṣe tó gba islam ó sọ fún bíi ti alákọ̀ọ́kọ́ náà ó náà wẹ̀ ó náà dẹ̀ ó kírun fún Allah subhanahu wa ta'ala fàákùnmọ́ra àmìdá ìlànà rí kọrin ọmọ àwòsàn ibn Hudayr nígbà táwọn náà rí ó ní sáré ibn Mu'adh ojú tó gbé bọ̀ yìí ó yàtọ̀ sí ìlú tàfìrí ní ẹ̀ẹ̀kan látara àwọn méjèèjì subhanallah sáàdù ibn Mu'adh àti Usayd ibn Hudayr nínú àwọn tó jẹ́ àwọn ansar nínú àwọn ará Madina látara àwọn láti gba Islam afáà nípa wallahi ma amsa fi dárí bani Abdul Ashhar rajul wala imra illa muslima muslima ilẹ̀ ẹjọ́ náà bẹ́ẹ̀ sú táwọn ẹ̀sìn wọ̀ Islam sáàdù ti gbà Islam o ti rán ìwọ̀n ní sáàdù bọ̀kọ̀dẹ́ ti gbà Islam o kọlọ́kọ́ bá ń wọ inú Islam táwọn ń ní kẹ̀tíkẹ̀tì ní kẹ̀tíkẹ̀tì tó yẹ pé ọ̀fẹ́ ọ̀fẹ́ kéré ní mọ̀lẹ́bí tó yẹ pé òun tí ìfẹ́ rẹ̀ ń dọ́gba Islam bẹ̀. eré nínú àwọn iṣẹ́ tí mo sábẹ̀ máa ń tẹ̀sẹ̀ ìyá nìkan kan nínú àwọn tó ṣe ẹnìkan tá à ń pèrè àwọn ìbùnú ìjàmọ́ láwọn sọ àbára nàìjíríà àwọn ọ̀dà ó náà ọwọ́ mọ́sà abdullahi ti bẹ̀sẹ̀ ó jẹ́ pé gbogbo àwọn èèyàn orípa tó ní agbára tó gbé amúrò yẹn àti sọ̀rọ̀ ìgbàlá rẹ̀ tẹ̀síẹ̀ amúrò ìlú jàmọ́ ẹnu zayd ó sọ pé sọ̀rọ̀ Abu àwọn ọmọ Mu'az àti Mu'awiyah àwọn méjì tó ń ta Abu Jahl ọmọ rẹ̀ lọ́jọ́ ìmọ̀ràn nípa amúrò ìlú jàmọ́ ọ̀hún ni pé òun tiẹ̀ yàní ọkùnrin yẹn arọ̀ jù ní ẹsẹ̀ rẹ̀ o kásọ̀ pé ìgbà fẹ́ lọ sógun bádìrì ọlọ́run àlá àwọn olùkọ́ tọ́kọ́ lè sọ ìgbà fẹ́ lọ sógun bádìrì ó fẹ́ lọ but àwọn ọmọ rẹ̀ ní abákẹ́ lọ sógun owó arọ kí ló mọ́sáàjò lọ ṣe rántí pé bádìrì làwọn dẹ̀ ti pa àbújá ọ wá ń wò pé ah, ṣàhádà wà ń so ojú ogun ó dùn nípa àmúrò yẹn àti ọmọ rẹ̀ kan náà ọmọ rẹ̀ sánpẹ́ ní kọ̀láàd so òun àti bàbá àtọmọ ẹ̀wọ̀n kaba yẹn bàbá àtọmọ àmúrò gbé jagun àti kọ̀láàd ní àmù ọjọ́ pa àwọn sódò ogun ọ̀hún so bẹ́ẹ̀ lọ ní pé inú ìmọ̀ tọ́lọ̀ wọn bá tó ṣe lára àtàrà musa bíi nà ọ̀mẹ́ òun náà ni gbogbo àwọn ilé ìdájọ́ tó ti gba ìsìlámù so dáwà musa bíi nà ọ̀mẹ́ bó ṣe ń ṣe nìyẹn tó fi wá rí wípé dáwà tí wá gbalẹ̀ ní màdúgbò tó rẹ pé àwọn èèyàn ti wá pọ̀ tẹ́ bá sọ nípa àwọn sọ́ọ̀rì àwọn sọ́ọ̀rì àwọn sọ́ọ̀rì ẹ ló sọ àwọn àwọn sọ́ọ̀rì kẹ ọmọ sọ̀tà ni o ló sọ àbẹ̀bẹ̀ ọ̀mẹ́ torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn gbogbo nínú àwọn sọ́ọ̀rì à ń tọ̀rí kì í a mùsàbẹ̀bẹ̀ ọ̀mẹ́ eléyìí mùsàbùnà ọmọ ẹ̀ ó di pé wọ́n ń pè ní mọ́kúrẹ́ wòlùmọ̀ rí ya ó ti gbogbo ilé ìwà débi mùsàbùnà ọmọ ẹ̀ ọkà kúrò fún ọmọ ẹ̀ ẹ̀kọ́ gba Islam kọ̀ wá ní báyọ̀ sọ̀rọ̀ báyìí àfikọ́ ọ̀rọ̀ bá kó fi mọ́lẹ̀ sínú ọ̀kẹ́ mi nínú dáadáa ọlọ́run bá ṣe mùsàbùnà ọmọ ẹ̀ rọ́bì yẹn lọ́wọ́ tààrà báyìí ló ṣe nínú ìgbésí ayé títí títí nígbà tó yá dídúró gbogbo àsìkò láti wá jẹ́kànú bí mọ́ ìpẹ́tọ̀ mọ̀dínà sí kíní o ti ṣe wá láti wá ṣe ìjọsìn fọ́lá subhanahu wa ta'ala níbẹ̀ nínú àwọn ìmọ̀ tó ṣe o náà ní pé awọ́lù mọ̀ jama anas ìsọláàtì ìjọmọ̀ o náà ní musa juma nínú tó alùkára bí ọjà tó dé Madina rárá sallallahu alaihi wa alihi wa sallam sábà báyìí ni Musa ló ṣe ń lo ìgbésí ayé rẹ̀ títí títí títí tó fi di àsìkò tí ànábì dé Madina sallallahu alaihi wa alihi wa sallam nígbà tí ànábì dé Madina sẹ̀mọ̀ yí pé Islam ogun Badiri dé Musa bẹ̀rẹ̀ sí ogun Badiri wọ́n dé padà kò tún pẹ́ ọdún ẹlẹ́kẹta Badal Hijra ogun ohud onáà dé wọ́n lọ sógun ohud wọ́n sábà bìnà ọmọ ìrìn náà radiyallahu ta'ala anhu warda onáà ni kíni o onáà bá wọn lọ kọdà òun ló gbé àṣà islam dání jọ náà òun ló gbé flag ló gbé dání sì ogun ń ogun lọ ìnà arákùnrin kan ìlò òun bá ń pé nítorí òun lójú ogun òun náà nígbà sì ibn رضي الله تعالى عنه وارضاه ẹjẹ́ ká sọ báwo ni masar tọrọ sí jáde ní ayé afọwà ibn ishaq ó ní ibn kọmí aláìsí ibn kọmí ata aláìsí ó lẹ́ni tó pa musab ibn umair رضي الله تعالى عن مصعب ورضي الله عنه قال ما نسي عليكم إكاء orí àfàwà Mus'ab ibn Umair ó ní kí ló dẹ̀ fà á nínú kan mìíràn lẹ́yìn lógún òhùdì yìí kọ́ sọ́dá kọ́tùlà nàbí yìí sọ̀lọ̀ lọ́wọ́ àlọ́sọ̀lọ̀ ní tó láti rẹ̀ gẹ́gẹ́ bó ń fẹ́ pa níbi Muhammad sọ̀lọ̀ sọ̀lọ̀ àníyàn tiẹ̀ ní tó bá wọ́n dogun alọ́lọ́gùn yìí wọ́n pa rẹ̀ torí kí ló dẹ̀ fi sẹ́sílẹ̀ ó fẹ́ gbẹ̀sán tó ṣẹlẹ̀ lógun Badiri pé wọ́n ti pa àwọn kòsàkòsà wa Abu Jahl nínú àwọn àgbààgbà nínú àwọn nínú àwọn Quraysh àbí nínú àwọn olùkọ́tọ̀ ọlọ́run ọba tó ti yé ó ní òun fẹ́ pa àdúgbò sọ̀lá so bó ṣe rí ẹni tó gbé àṣà dání nínú èrò tí ẹ̀ anábì lókùn sallallahu alaihi wasallam ló bá yọ ìdá ló bá bu àbá àwọn amúsàbí ọmọ ló bá gé ọwọ́ rẹ̀ ọwọ́ rẹ̀ tún wọ́n ṣe gé ọwọ́ ẹ̀ afọ́ amúsàbí ọmọ wọn ni ó ń ka áyà subhanallah ẹ̀ tó wọ ìmọ̀ wọ́n ṣe gé ọwọ́ tún rẹ̀ ó ń ka áyà sọ́tọ̀ Al-Imran wípé anábì sallallahu alaihi wasallam tó bá ti ẹ̀kú wípé àwọn Muhammad ṣetán àbí bá ti ẹ̀kú àfàyèmáta ọkùtìl wàmà Muhammad ilẹ̀ rasúlù ọdọ̀kọ́lá ti kọ́bìlì ìrọ́sọ́ àfàyèmáta ọkùtìl kọlákùnmọ́lá ọkọ̀ọ̀kọ̀ torí pé gbogbo ọyẹ́ pẹ́ ẹnìyẹn àdébíyẹ̀ ní target so ó ní ṣe bá ṣe gbé ọwọ́ ẹ̀ ọwọ́ ọ̀tún yẹ ó gbé àṣíyá yẹ ó jù ṣẹwọ́ sí ó kà áyà bá ṣe gbé ọwọ́ ọ̀tún rẹ̀ ó kà áyà yẹ ẹnìyẹn kò tẹ́tì

subhanallah báyìí olè mi jáde ní ara rẹ̀ bí wáwì ó sọ lọ́wọ́ sallallahu alaihi wasallam ọ̀rọ̀pọ̀ lórí pé àwọn kẹdẹ́ àwọn gbígbé fún Ali àwọn kẹdẹ́ àwọn mìíràn láyé ṣáà lè wáwì jábọ́ lọ́wọ́ Mus'ab ibn Umair tó bí pé ànábì padà ń rí ànábì sọ pé àwọn èèyàn rí o min al-mu'minina rijalun sadaqu ma ahadullah alayhi zọ́tọ̀lá hasan ó ń bẹ nínú àwọn mùmìnì àwọn tó dẹ́ pé àdéhùn tí wọ́n gbé pẹ̀lú Ọlọ́run subhanahu wa ta'ala àdéhùn tó dẹ́ pé àdéhùn tó jẹ́ wọ́n gbé àdéhùn yẹn fọ́lọ̀ ọ̀bá wọ́n sàbò bó ṣe kú lójoojú ó kú bá ṣe wá sùn kámbàrí ibi tá ti bẹ̀rẹ̀ bí sọ́dọ̀ ìbìnà ọmọ ìrọ̀jẹ̀ láàánú a sọ fún wa pé màmá rẹ̀ Khanas bint Malik a sọ fún wa pé olówó ni abọ̀rọ̀ ní mọ̀wọ̀tàrà ni mọ́sà kò sí irú lọ́fíńdà olóorin dòdò tiẹ̀ nínú ìlú Mẹ́kà gbogbo dáadáa pátá tó jẹ́ tayé inú ń bẹ lọ́dọ̀ àwọn òbí rẹ̀ ṣùgbọ́n padà nínú ara ìtòrí ẹ̀sìn Islam torí pé kò fẹ́ kí sáà gbogbo ọlọ́wọ́ ó fi ayé lẹ̀ ó fi alkiyama àmọ́ ìwà wa lónìí àwa ń lo àwọn fi alkiyama rẹ̀ ayé bal tó tó ìrìn àyà àtàdó nìyà wal akhiratu khayrun wa abqa inna hadha safi wọ́n ní àti sọfọ́ kọjá tó gbọ́n ó dò parí tánàbí kọjá lẹ́gbẹ̀ẹ́ òkú musa ibn umair ah sọ́lọ́ ọba káyà mílẹ̀ lọ́mọ nínú rẹ̀ jáàlù sọ́dọ̀ kò máa hàdùn lọ́wọ́ rẹ̀ àmì ah àwọn èèyàn rẹ̀ nínú àwọn tó gbé wọ́n pé àdéhùn eléyìí tí wọ́n ṣe fún Allah ọba subhanahu wa ta'ala. afáwa az-Zahabi radiyallahu ta'ala anhu ọ̀rọ̀ ó bá nípa àkọọ́lẹ̀ rẹ̀ wípé Abdurrahman ọmọ Auf afáwa Sa'd ibn Ibrahim abdullahi afọwọ́ kọ̀báàb kọ́ọ̀lù ó ní kọ̀rọ́jìnà máa rọ̀sọ̀rọ̀ ilẹ̀ ìsọ̀sọ́làmù ó ní àwọn tẹ́wọ̀n àwọn sàhábà tẹ́wọ̀n a ṣe yí jíra pẹ̀lú ìsọ̀sọ́làmù wọ́n náà nù nàftẹ́gì wajha Allah kò sí ní táwọn wájú pé àwọn wáyọ̀ ọ̀nà ọlọ́run balọ̀ iná mọ̀ nùtẹ̀ ìmùkùn ní wajhi Allah lábùrẹ́ ìdọ̀rọ̀ ìkùn jazaan raṣù ó ní fọwọ́kọ̀ ájúrò máa lọ́lọ́ ó ní àrẹ̀ rẹ̀ sọ̀rọ̀ lọ́dọ̀ ọlọ́run balọ̀ àti ilé tiẹ̀ ó ní

tó di ibà mùsùlùmí náà a lè rìn fanta àwọn kò tiẹ̀ rí gbogbo eléyìí subhanallah gbogbo ohun tí wọ́n ń láyé wàhálà náà ó ní nínú wọn ní àwọn tó pé wọn ò jẹ́ nǹkan nínú ọ̀rọ̀ kankan nínú ayé منهم مصعب بن عمير قتل يوم أحد وقال دوغو أحد ولم يترك إلا النمرة وفي كان fi أصوك كريك له قلنا إذا mọ́sàbọ̀rọ̀ má rè tán tí wọ́n fẹ́ sí tó gún parí tó fẹ́ sí wọ́n wá ní kí láàfin sí àtúrẹ́rì mẹ́rin pé nínú ṣòkú àlùmọ̀tà alùkọ̀bìtọ́kà nínú àwọn ìwọ̀ tó so má ní tó kù bá fi ilẹ̀ àkọ́kọ́ ń bẹ̀ ni intáàfìsìn òkú rẹ̀ gẹ̀gẹ́ lọ́tọ̀ tàyíṣ nínú owó òkú ní kẹ́ẹ̀tí mọ́ tẹ́fì ráṣọ òkú nínú owó òkú tó fi ilẹ̀ oníkẹ́ẹ̀tí mọ́ tẹ́fì gbẹ́sàárẹ̀ rẹ̀ bá pé wọ́n rẹ̀ níta ni inú owó òkú ní kẹtí rẹ̀ tẹ́fi gbẹ tẹ́fi sí káláwọn tó fẹ́ wẹ̀ fẹ́ gbowó káláwọn tó fẹ́ gbé fẹ́ gbowó inú owó òkú láti ṣe gbogbo palẹ̀ mọ́ òkú tí ó mú kọ́kọ́ kó ẹni mú ti gbé wẹ́lẹ̀ inna lillahi wa inna ilaihi raji'un àgbẹ̀gbẹ̀ táwọn ti gbára wa nìyẹn ṣùgbọ́n àti mọ́sáàbù nù máìlú kú tó ń pè tájú ká sọ bẹ́ẹ̀ ni pé tó bá jẹ́ pé yẹn náà káwọn sábà lè dá sọdọ fún ó ní kò fi ìyẹn kálẹ̀ ní dúkìá inna lillahi ọmọ onílé ọlọ́nà ọmọ mẹ́wọ̀tà náà ọ̀dọ́ tó jẹ́ pé kò sẹ́ni tó nílùú pẹ̀fún mọ́sáàbù nù ọ̀mẹ́rì ní màdínà ní mẹ́kà kò sẹ́ni tó wọ aró aṣọ mọ́sáàbù nù ọ̀mẹ́rì ìmúra rẹ̀ kò sẹ́ni tó nírú ẹ̀ ní àwọn ọ̀dọ́ mẹ́kà ó wá dẹ̀ tó jẹ́ pé torí Islam tó gbà ó jáde láyé kò fílẹ̀ ju aṣọ tó bíà tí ó tókè tí ó tó lẹ̀lẹ̀ ìwọ òtí ìdábẹ̀wò kankan di ẹ̀sìn rẹ ó ti ju ẹ̀sìn rẹ lẹ̀ torí torí pé torí pé òfin ògbà ẹlẹ̀ ní òjò oríṣẹ́ ó fárùgbà torí pé òǹborí ah, ní òjò oríṣẹ́ ó yọjá àbùdá torí pé àwọn fábílì rẹ̀ ẹlòmí ń bẹ wà láìra àmì ó ti gbẹ́sùn ó ti gbẹ́sùn láàmì gbogbo òun fa ọkù òun kan bẹ ọkù yẹn ní gbogbo òun wáṣẹ́ tó máa graduate kò dẹ̀ ṣe ọkù yẹn kí ló fi mọ̀ ọ́ pọ́kù yóò wà láyé ìgbà bá graduate tí ò bá ti ẹ̀ kí ló fi mọ̀ ọ́ yóò wà ní position ló ń wà ọgbẹ ló wà ló inna wajadna sadra lil mutawakkilin so yìí ọlọ́run yẹn mẹ́ kára lé kìí ṣe ìyàwó yẹn yẹ so lẹ́bi mi fẹ́ ṣẹlárì ni o rí pé wọ́n ti promise mi ní position kan ah, yóò bó bá dìde ò bá sí gbàyẹn kó àbótí ẹwà kò sí nípa tó lè ṣe bẹ́ẹ̀ fẹ́ náà tó bá ṣe tó wá ṣe fún ọ náà níbo ló ń káyé lọ so musa bíbí náà ọmọ ẹ tó rí ẹsìn ọlọ́run ọba gbogbo mọ̀lẹ́bí ó dẹ̀ tánù torí pọ́ padà wá gbé nígbà tó di wípé ó padà wọ mọ̀lẹ́bí náà láti tó lọ fún àbí lábọ̀ ọ̀sẹ̀ ọmọ rẹ̀ tó lọ bá náà ó mọ̀ yí oṣooṣi gbúdọ̀ mọ̀ sí àkìyàn ó bó ṣe rí gbé ńlá ayé ayé òṣọlọ́run wa islam sọ fún wọn yí pé nǹkan tó wọn mọ̀ sí islam tó wọn mọ̀ sí rẹ̀ onílẹ̀ lè ṣe fún bẹ́ẹ̀ di wọn mọ̀rẹ̀ wàhálà ní wàhálà so ọmọ rẹ̀ wọn tọ́ ó sì yọwọ́ rẹ̀ ó tọ́nù tó ọ̀pọ̀lọpọ̀ lómìnà rẹ̀ bá rẹ̀ sọ fún wọn kọ̀ lọ́mọ tó gbó sí islam wọ́n mọ̀ sàárẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ó dẹ̀ mọ́ sí sùúrù pẹ̀lú wọn ìyẹn omi kò change ẹ̀mí ó jẹ̀dí wá di pé láti jẹ̀dí tó bá wọn fẹ́ gbé fi ṣépè rí rẹ̀ ó náà wọn làwọn gbé wo obìnrin aládáwà gan tó ní pé ó tún síwájú sọ pé ìwé so nọ́mbẹ̀rẹ̀ ló wá fílẹ̀ tó fílẹ̀ jù báyìí na ìdàgbọ̀tọ́ ìnà ẹ̀rọ ọ̀sáwó mọ́ra tìrìjìlá ó ń débi bo orí rẹ̀ pẹ̀lú aṣọ yẹn níbi àtàbẹ́ ṣe ẹsẹ̀ rẹ̀ ó ṣílẹ̀ o ìdàgbọ̀tọ́ ìnà ìrìjìlá yìí mẹ́ra ọ̀sà tá a bá dà aṣọ yẹn ò tóbi orí rẹ̀ ṣílẹ̀ ọmọ oníbìnira pọ̀lọpọ̀ ẹlòmíì nínú àwọn èèyàn tó bá ṣe súnmọ́ kò fẹ́ lùsù fámìlì ẹ̀ tó mọ ọmọkọ ìjà ẹni ọ̀nà kó bá mi o tí bá ṣe pé ẹ̀yin náà dẹ̀ ní dẹ̀ kó bọ́lú àìní ìsìn so ìlú bá ṣe sọ́kọ̀ owó ẹni sì má pé láti láti bá ṣe lówó sí wa so bọ̀tù wọ́n jẹ́ pé ẹni sábẹ̀ dẹ̀ kí ẹ̀ máa wọkì bẹ́ẹ̀ so kò ní rí ọlọ́run bá pé à èyí tó ọlọ́run bá ṣe fún ọ̀yìn ó bàtà nàbí wàá rí báyìí sallallahu alaihi wasallam ànábì náà ẹ dábórí rẹ̀ wọ́n jẹ́ àlọ́ àrùjìlá yìí mi ìdíkìr ẹ lọ wá ìrìn ìwé kan lápò ní ìdíkìr ó ló òfin tó da oṣù bá ábílẹ̀ ẹ wá ìrìn ìwé yẹn ẹ dábò lẹ́sẹ̀ bí wọ́n ti sin mọ́sáàbù ò rí aṣọ tó tó láàhìlá ìyọ̀wọ́ wọn ò rí aṣọ tó tó àti sin mọ́sáàbù bí lọ́dún yẹ lọ́wọ́ tààlà àwọn ọ̀dọ́ sáà david ibrahim ó ní bàbá àwọn òun gbọ́ tó sọ pé abdulhamid bin aw wọ́n gbogbo ìgbà tó bá ti rántí ọ̀gbọ́n sábà bin ọ̀rẹ́ ọmọ ìṣòkun irú mọ́sáàbì yóò wà kú sínú ipò yẹn ṣùgbọ́n ní wọ́n máa ń dùn alhamdulillah tó bá ti ẹ̀kọ́ gbogbo ayé ọ̀nà ìgbòdìkọ̀ àwọn wàyí ìjọba mọ̀fí atẹ́kọ̀ ayé nígbòdàkọ̀rọ̀ àwọn àbújá nígbòdàkọ̀rọ̀ wọ́n yíyà lọ́lọ́wà mọ́sáàbì náà ọmọ ìlà sọ̀rọ̀ ní sọ̀rọ̀ bí ọlọ́wọ́ àlù bá ṣe wọ́n sọ́kùnrin èwo ló wá pé jù àbí gbogbo ẹ̀sẹ̀ tí ó máa rí lórí àwọn sáré ibn Mu'adh lórí àwọn ọ̀sá ibn Hudayr lórí àwọn Amr ibn Jamuh lórí gbogbo àwọn ansar ẹgbẹ́ Islam láti pàṣẹ rẹ̀ wọ́n ní Abdurrahman bin Auf ó ti ya Abdurrahman bin Auf ti ta'am wọ́n gbóúnjẹ kan fún Abdurrahman bin Auf ń jọ kan fọjá ara yẹ́bùkì wọ́n sì gbóúnjẹ wájú ni kútìlá hamza ọpa hamza nígbà tí wọ́n pa hamza ààrí nǹkan kan táàfọ́ sí ju ilà sọ́ọ̀bàn wàhídà àti aṣọ kan péré ìyẹn tẹ̀ tó kéré ní àdẹ́wò ọ̀kútìlá mọ́sàbí náà ọmọ yìí ó sì pa mọ́sàbí ọmọ mẹ́rin lójú ogun húdì kan náà fọlámi yóò jẹ́ náà yóò kọ́ fàdù fi ilà sọ́ọ̀bàn wàhídà ààrí rẹ̀ kan síjú aṣọ kan tí ò tó yìí bá sùn fi hayá àti nàìjíríà gbogbo táwa ń jẹ táǹjẹ yẹn táǹjẹ yìí yòdò yìí ẹ̀rú máa ń bà mí kó mọ̀ jẹ́ pé gbogbo gbádùn táàrí lọ́dọ̀ ọlọ́run ọba láti rí láyé yìí ó ọjà ara yẹn kì í àlọ́mọ bá bẹ̀rẹ̀ sí ń sun alhamdulillah aladarik gbogbo gbádùn rẹ̀ lọ́tọ̀ lọ́sẹ̀ gbogbo ìrọ̀rùn ló yọ kiri káyé lẹ́yìn jẹ́ chicken gbogbo ẹ̀rọ̀rùn yìí lábẹ́ ẹ̀sẹ̀ lábẹ́ òkú ẹ̀sẹ̀ ṣe ń ṣe wàhálà ìsìn yẹn náà ṣe ń ṣiṣẹ́ fẹ́sìn yẹn náà ṣe ẹ̀dẹ̀ ń rántí wípé àwọn kan tó jí àfẹ́sìn ẹlòmí ọkọ̀ ọmọdé láfẹ́ kò sí tẹ́lẹ̀ àkọ́kọ́ tó fẹ́ ṣe kò sí fàdà àkọ́kọ́ tó fẹ́ ṣe fún ẹ̀sìn ọlọ́run masu hàn àwọn tààrà Abdulrahman bin Auf bóun ṣe máa ń ṣe ònìyẹn tó jẹ́ pé gbogbo bàdé máa sunkún tó máa rántí àdánwò èyí tó ṣẹlẹ̀ sí àpáwà Mus'ab ibn Umair radiyallahu ta'ala anhu ọ̀dọ́ ẹ̀dẹ́kẹ̀fẹ́lẹ́ ìparí àtọ́lá àsìkò ti lọ àfọ́ ibn ishaq ó mú nǹkan kan wá nínú tíra rẹ̀ dẹ́ pé ọ̀rọ̀ yẹn àwọn ní hadith mi so ọ̀rọ̀ wá lérí pé ṣe sáwọ́dì ẹsẹ̀ nǹkan táwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó pé ìmọ̀ mùsùlùmí dara mọ́lá ọ̀nà kọ́ọ̀lẹ̀ sí tíra nípa bí musa bin ọmọ ìbó ṣe lò gbé ṣayé ó ní hadata ni sọ́ọ̀lẹ̀ ibn kisar and sa'ad ibn malik sa'ad ibn malik yẹn dání alọ́mọ sa'ad ibn malik abu sa'id al-khudri abu sa'ad ibn malik hmm? ó ní kúnnà kọ́pìlẹ̀ hijira yóò sí ìbúná gọ́ọ̀lùfù láàrín ó ní àwọn atẹ́rẹ́rí kó torí pa aṣẹ jíra lọ sí Madina ayé lè má wá ọ̀ṣìdà ayé ò rọrùn fún wa falanásùrù àlẹ́ kódà ẹni wo gbé wàhálà yẹn sáǹfàrà òrùkú rọrùn àmàhúwa ilà àná àjárìnà àmì ìgbàta tó wá ṣe gíra takó mẹ́kàtà wá Madina <laughs> àti mẹ́ta wá mẹ́kà àti àti àti ẹ̀dọ́ yíyọ̀ ni ìbá ti wá ń lu wa àmọ́ bá ti lọ dọ́gbẹ̀ẹ́

ó ní fa iná òkàdà atọ̀f gòláńdì mẹ́ka lọ́pàá sọ pé tarọ̀f àṣọ̀rọ̀ ń bá tarọ̀f ń bá tàbí wa iná òkàdà kọlọ̀ dáríkà ìtọ̀fì tọ́pàá sọ pé èyàn lu ayé gbé ilé ìjayé ọ̀sàbùnà mẹ́rin ní mẹ́ka lọ́dọ̀ mẹ́ka àwọn ọ̀dọ́ gẹ́gẹ́ tó ń jayé ọmọsàbùnà mẹ́rin subhanallah ó ní bẹ́yìn àbẹ̀wẹ́ ìfìmẹ́ bẹ́yìn nàfàlẹ́ máa sọ́dọ̀ máa sọ́dọ̀ ó ní màtọ́ di wípé ó náà tó sẹ̀ sí wa nípa ẹbí nípa kí mọ̀lẹ́bí pààyàn tì ó ṣẹlẹ̀ sọ náà lẹ́mìíyàkọ̀ àlàbálík ó ní à ah, ṣe ìpọ́ mọ olówó ni kò rọrùn jẹ́mọ́ àwọn tó jẹ́ wípé Dubai lónìí eh, fọ́ọ̀dà lọ́túnla Saudi lọ́la chicken lẹ́nìí eh, bọ́gà lọ́la tòlótòló lọ́túnla ó wá lòun lọ gba Islam Islam wá dé wọ́n ní à ah, wọ́n lọ jùlé kí ọlọ́dọ̀ àfà àfà wọn ní à ilé mi hákọ̀ ọ̀rọ̀ jiná nàtólógó àìsùn sẹ́rìnà fàmẹ́yìn orí ìdí òlàdá ẹ̀nà فلياتينا حيث كنا للعلم حقا خرجنا ومن يريده لدينا فلياتينا حيث كنا وزاد لا بد منه كي لا على دينا كي لا على دينا وزاد لا بد منه كي لا على دينا كي لا يجوع على دينا àfáà níbi táwà wáyé ìrìnlẹ̀ ìhàkọ̀ lóòtọ́ ìta àjókò fún tàǹtẹ́ ń bí ìgbẹ̀ ní àkóyìn tó ń tàtòlóbò ó háìsò sẹ́rùn náà Fọmọ yóò rí díhù ládẹ́yìn náà. Ẹn bá sì ń wá ìmàrí náà lọ́dọ̀ tiwa náà. Fàlẹ̀ àti náà haifukun náà. Kó náà tọ́ bí ẹbáwà wá àbí ẹbáwà lórí náà wá kọ́bọ̀lù kó wà ọ̀dọ̀ wá. Wàzádù láàbù dàbí. Bíbá wá wa ò kó di oúnjẹ dání o, o. Wàzádù láàbù dàmí ní ihò. Kó náà bá ń bọ̀ kó gbé bí sádójú ìbádà kan hmm. òṣèré wọn púpọ̀ láwùjọ tí wọn tí wọn mọ̀ pé ìrọ́dọ̀ àfàpàfà èmi rẹ̀ mímọ̀ ẹjẹ́ káwọn ọmọ kébí wàbá àmàjẹ́ ọ̀dọ̀ òṣèré tí wọ́n jáde àrí àti ìrẹsì ilẹ̀ ní àfàm hmm. àwọn tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ ọlọ́mọkùn wọn pàdé wọn ní wọn bá aṣọ lẹ́kùn náírà fún àwọn tó ń wò tí ìmọ̀ ṣe tó náà yẹn wọn bá àrùn so afọ́fọ́ àwọn akẹ́gbẹ́ kò só já o kálukó máa gbé tó jẹ́ dání káyọ̀ àjọ àlàyé kébí mẹ́pọ̀ ọmọ wa ní òun ò lóúnjẹ òun lọ́jọ́ fún olóúnjẹ ìṣàjọ ọmọ bọ̀ ọmọ tí ń jẹ tọ́kì ti gbẹgbá yóò wá dẹni tó mu gàrí lẹ́ẹ̀kan lójúmọ́ ìmọ̀ gbọ́dọ̀ sí gbọ́dọ̀ sí gbọ́dọ̀ sí lẹ́yìn ọ̀sẹ̀ kan. rọrùn ó wá di pé sọ̀rọ̀ wá fẹ́ tẹ́ وإن دل دور يتطير عنه ودل دل الحجة هذا سأقول لك أيا رت أرى رت الدب ممكن تفعل من التع أما يستطيع أن يمشي قل لهم دات موري وفعل الداري ما قل يا الله تعالى ما كيف هيك لو صار يداو لتكون كلمة الله قل بعد ذلك wọ́n sáré sàbùjẹ́ ìtàkù tí wọ́n ń ṣe yọ̀ bọ́yẹ̀ kẹnu tí wọ́n ń ṣe pé ẹ̀wọ̀n ilé wa para mi o títàkù bá ti sẹ́jẹ́ pé yóò kílẹ̀ mọ́ oúnjẹ mi owó ìbísẹ̀ mi níbi sáàmù lẹ́ mi o ilé wa kú o. musa abu sẹ́yìn dàbí ọ̀dẹ̀lá àmì ó ní òun rí kọlé dárè ó ní àwọn wa gbé musa bìbìrì ọ̀mọ́ yìí àwọn gbé musa bìbìrì ọ̀mọ́ yìí àwọn gbé sórí ẹ̀ẹ́sọ̀ mọ̀nàmílì wà láwọn gbùkọ́rọ̀ àgbàlagbà ọ̀dọ́ ó ní ìjọ kan àwùsá ìdílé ló ń bá lọ tọ̀ ń tò ó ní bí tóun ti lọ tọ̀ lóru ní alẹ́ ní lọ́dúnṣú bó ṣe wá ń tọ̀ fẹsẹ̀ mítù táàtà báwo lè ṣe yà òun wá gbọ́ pé bóun ṣe ń tọ̀ yẹn lẹ́mí rẹ̀ kan dún lábẹ́ tọ̀ yẹn ó ní òun bára fọwọ́ wá nǹkan yẹn yà á jẹ àwọn sàhábà ìwà mi láàrin ó ní bóun ṣe wá pé àjẹkẹ́ ń dún ètò ń dún yìí kò jọ bí pé kíkẹ́ bára fọwọ́ tírèsẹ̀ ó ní fáyìí dà pété àtọ̀hún ìjẹ́lẹ̀ bàáyìí ló bá di awọ àwùbí kẹ́rẹ̀ sọ pé eh, awọ ẹran kan ipò mọ́ awọ awọ ẹran awọ ràkúnmí kan ebi dẹ̀ ń pa wọ́n kí ló ń ṣe lọ́wọ́. fa àkọ́sùtò ha àwọn sàyẹ̀dì ni mo bá mú fàgọ̀sàtú ha mo bá fọ́ ọ́ ó ní tí débi pé òun fọ̀nù òun tó ṣe ó má àhàrọ́tù àbíbà ó lóun bá lọ́ọ̀rẹ́ òun wá òpin kìíní ìtọ́ ti débẹ̀ òun wá lọ́ọ̀rẹ́ òun lọ́ọ̀rẹ́ gbé sórí iná òun lọ́ọ̀rẹ́ òun dánájọ́ bí pé èèyàn fẹ́ kí nǹkan ó wú yẹn pé iná gbé tara ẹ̀kú ọ̀ ó ní títí títí títí fàṣàkọ́ tó mí ní àfàlà fàṣàkọ́ màtó tó jiná dáadáa òun wá gé sọ́dọ̀ mẹ́ta ó ní fàkàtàwọ́ ìṣòdì àfàlà àfàlà ó ní àwọn mẹ́ta nínú àwọn mọ́sálà àtàwọn mẹ́ta wọn dáadáa àwọn àgbèjẹ ìgbésí ayé tán so àfáwọn àtúrìmìtì ọkọ̀ àdéhùn ṣe bí wọ́n fẹ́ àwọn afá àdéhùn ṣe pé àdéhùn ṣe mo bí àti táwọn ń bẹ níbi àwọn aláyè ha ń dábẹ́ lọ́nà ni pé ìyá jẹ wọ́n ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ ọ̀la ẹ̀wọ̀n fẹ̀sẹ̀ wọn bàdàn títí títí tí ikú tó fi wá dé tó fi wá ká mọ́sórí dáadáa yẹn tó fi wá di pé wọ́n ti mú sọ́dọ̀ bẹ̀rẹ̀ mẹ́rin báyẹn tó fi di pé a lè sọ ìtẹ́ Islam lónìí àfi ká mọ̀ sọ kí ni o àfi ká mọ̀ sọ ọ̀rọ̀ tọ́bi ọlọ́run tí àlà àmì ọ̀dọ́ àti pé ó pa gbogbo ayé tì nítorí wípé kó n sáré bá rí ọlọ́run ọba sí ẹ jẹ́ ká kẹ́kọ̀ọ́ nípa ìtẹ̀gbésí ayé mọ́sàbí mohammed ẹ má ká yóò tàn wá jẹ ẹ má kí nǹkan kan ó ṣe wá ní àdáyé ní odò níbi ayé tí ó wàá gba ẹ̀sìn wa lọ́wọ́ wa ẹ jẹ́ ká máa rántí àwọn mọ́sàbí mohammed ẹ má ká wo mọ̀lẹ́bí wa ẹ mọ̀lẹ́bí wa ti pa wá sí súnmọ́ ẹgẹ́ ó lẹ́gbẹ̀ẹ́ wo fámìlì pa wá sí torípa kì ń tẹ̀ torípa kì ń kúnlẹ̀ torípa ìtọ́balẹ̀ torípa ìtọ́balẹ̀ torípa ìfẹ́rùbẹ̀rẹ̀ mẹ́rin sọ̀kọ̀ wá sí ẹ jẹ́ ká ní sùúrù ká máa ṣàdúrà fáwọn fámìlì wa ká sì máa pé ká máa ṣe wáàsí fáwọn náà ká sì máa kú lórí dára tá à ń ṣe nípa rí ó sàbẹ̀wò àwọn mẹ́rin àwọn afáàní tó náà bí mẹ́rin àwọn olùkọ̀tọ̀ rahimahullah afọwọ́ ibn abdulbar rahimahullah ta'ala ó ní ó bí mo obìnrin kan pé tó ń pè ní zainab ẹni tó sì bí fún hamnatu bintu jahash ṣàgbé hamnatu bintu jahash ẹni sọ fún kànáà òfin sórí nínú àwọn ìtàn sàlàyé ha báyìí ni Musa bulo ṣe lo gbèsè ayé rẹ̀ àwọn afárá ní gbogbo orí tó lò ayé kò kọjá ogójì ọdún náà àmì ní kò tó bẹ́ẹ̀ àmì lójú gbogbo dẹ̀dẹ̀ àmọ́ àwọn ẹ̀kọ́ tàbí kọ́kọ́ nínú ìtàn gbèsè ayé rẹ̀ omi làwọn tó ti alẹ́ mẹ́nu tó yàtọ̀ àbí ọlọ́run pẹ̀lú ìjọkọ̀sọsọ rẹ̀ ó bá ní kẹ́ Mus'ab ibn Umair iná ọgbà àlùjẹ́nà iná wọ̀rẹ́ yìí dáríkà lọ́kọ́ ọ̀dọ̀rọ̀ àlẹ́ ọba tó fi ìlápadà sínú dáwà musa bin ahmed ń sáré fi ìlápadà